òkúnlẹ̀ òkúnlẹ̀ òkúnlẹ̀ òkúnlẹ̀ ṣé kí n tanná kò ní ìdí. Ogunle, Ogunle, kẹ̀kẹ̀kẹ̀ òkúnlẹ̀ òkúnlẹ̀ òkúnlẹ̀ òkúnlẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ kẹ̀kẹ̀kẹ̀. didn't like the group. I didn't like, didn't like JJJ. I didn't like JJJ. Okunle, okunle, kẹ̀kẹ̀kẹ̀. I don't know what happened. I don't see people on my. Ogunle, Ogunle, ẹ̀kẹ̀kẹ̀, eh, eh, eh, Ogunle, Ogunle, Ogunle, ah ah, kí ló dé tí fèsì mi funfun báyìí? Báwo ló ṣe funfun báyìí? Jẹ́ ìwọ bóyá mo wà lọ́la. Ẹ gbà mí, mi ì rí anything. I don't see anything for this platform. I don't see anybody for this platform. Ogunle, Ogunle, kẹ̀kẹ̀kẹ̀, ọ̀bọ̀n tó Ogunle àwọn tó kúnlẹ̀ kẹ́kẹ́kẹ́ kúnlẹ̀ kúnlẹ̀ kẹ́kẹ́kẹ́. Hmm. ẹ jọ̀ọ́ ní orí platform yẹn a rí anybody níbí but I know maybe ẹ ń rí mi ẹ ti sọ̀rọ̀ ayé di ẹni tó ń ríyàn tí èèyàn ò rí bóyá Facebook dẹ̀ ló sọ ọ́ di bẹ́ẹ̀ á mọ̀ ó ti yé ẹ má bínú láti àná mo ti ó yẹ kí n padà wá látàná mi tí ì ráyè torí àwọn tó ń fẹ́ kẹrù lé àti ìrí wọn pè látijọ́ yìí látànà tí mo ti ń pè wọ́n kàn tiẹ̀ wá ká conclude ọjọ́ tó máa wá kó àwọn fọ́níṣọ̀ ní ìtì ìrí wọn pè ó ní òṣè jẹ́ kí n wá mò ń retí pé kí n má lọ wà lórí social media àǹtí kán má lọ pè kán má tún wá rè pé ṣe ni mo mọ̀ọ́mọ̀ rẹ́kọ́ọ̀dù wọn lórí social media mo ṣe ń fi ara balẹ̀ láti rí láti lè gba kọ́ọ̀lù wọn kó tó di pé mo wá you know hmm. kọ́lọ́run kó ṣàánú wa. Mm. kí ni déètì èmi ganan mi ti ẹ̀rántí déètì ọlọ́run ṣàánú wa tí ẹ bá rí mi to God who made me I can't say anything if you are on my platform please talk for me and let me see I don't know what they done to my àbí kí ló tún ṣẹlẹ̀ sí setting mi he just telling me that show comment show comment he's telling me that press comment show comment please if you are seeing me oh, I don't see you for God's sake please tell if you are seeing me eh let me know because i can only see myself here Otobola, i started i cross-post to Auto Success but i started from Otobola. i can't see oh, anybody on this platform eh one person press love ìwọ wíìgì tó bá lọ jábọ̀ máa yọ ẹ́ kúrò lórí kínní ní life báyìí máa fi gèlè nìkan sórí tó bá lọ jábọ̀ torí tó kàn ṣe ṣùkùṣùkù sórí mi. one person press like oh that's good God bless me and you so ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love àti like sí god bless you ẹhẹn to god ẹhẹn ẹ ṣe jàre encouragement ló need when a problem so please let's share this alright oh. hmm. torí tí ara ẹni ilé ẹni bá ń jẹ èkúté onídodo tá a bá sọ fún no kì í ṣe bó ṣe ń pa òwe nìyẹn o tẹ́ ẹ̀ bá tún gbọ́ ìtọ́ ayé ní sọ́ọ̀sì wọn ni ẹ́. Hmm bí a kò ilé ilé ẹni náà máa ti ní oúnjẹ èkúté nílò kì í ṣe èkúté yìí yẹn kò bá sìn àti sìn tá a fẹ́ sọ yìí mu. tí ara ilé ẹni bá ń ṣe nǹkan búburú tẹ́ ẹ̀ bá sọ fún tí wàhálà ẹ̀ bá dé ọ̀hún ò ní jẹ́ ká sinmi mi ìrántí òrìyàn wọn lè ṣá ẹ bá mi tẹ lọ́ọ̀fù I can see you oh one day they can see me that's good please if you can see me share God bless you as you are listening to me this moment share if you can see me o oh. I tell you somebody now comment I see the person what is the person name Adéjùmọ̀kẹ́ Ahmed kò ní bàjẹ́ fún ẹ̀yin ẹ̀mí èṣù tí ò kì í gbẹ́bẹ̀ ò ní wọnú yín ẹ̀mí destruction tó yẹ pé tí ò bá bá yé èèyàn jẹ́ kò fi lẹ̀ kò ní gbé wọ̀ o ní tó ṣẹlẹ̀ láti àná ni tẹ́ bá wo ṣáàtì mi tí mo ṣe lánàá pé wọ́n ní wọ́n fẹ́ wá kó àwọn owó tán fún mi gbà tí mo ṣe ẹ̀dẹ́ tán náà fi relief mi owó táwọn United Nations kan máa fún mọ́dẹ̀ ni mi ò qualify fún torí mo ti dárúkọ United Nations jù so people are angry kò bẹ́ẹ̀ kì í kì í dáwó yẹn padà mi ẹ̀ tí mi tètè dá padà náà bá sọ wípé ó tún ń lé sí ó ń lé ló bá ń lé tẹ́ bá gbọ́ pé ló sì ń lé ó ń lé sí ló bá lé ó ń lé sí gbà tó ṣàdẹ̀ gbà tí ò dẹ̀ síṣẹ́ tí wọn ò dẹ̀ fún mi iṣẹ́ gan ìjà rí gan kò tí ì pọ̀ kò tí ì sanwó lé owó lé là ń pariwo lójoojúmọ́ táwa dẹ̀ sẹ́pà fẹ́ kúrò níbẹ̀ ẹni tó ní ilé gan ò fẹ́ ká kúrò níbí kò bẹ́ẹ̀ torí nígbà òtútù báyìí kò tí ẹ̀ yé mi mo tún rí pé lè nìkan àwọn èèyàn tún kó jáde nínú ilé mi ò mọ nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ ọlọ́run jọ o kò ṣàánú wa so ìtọ́ ṣẹlẹ̀ ní wípé I was trying to call them because ó ti send messages mi pé call them o before twenty three twenty four dẹ̀ ní birthday ọmọ mi ọ̀dọ́ cookies la máa fi ṣe birthday ń bí kò tiẹ̀ sí pé happy birthday kankan ó ti yẹ yín bẹ́ẹ̀ ẹ má wọ̀ọ́rì ẹni tó bá rántí birthday mi ẹ kò gbàdúrà fún wa níbí báyìí kò sí ọ̀rọ̀ tó ti yẹ bíbá yóò no be Nigeria na Canada dey call this place and no Quebec ni wọ́n ń pè bí and tẹ́ bá dẹ̀ fẹ́ wá sí Canada <laughs> tó o bá dé sí Quebec má rò pé o ti dé Canada o Quebec rèé o French country ni ó ti yẹ yín so be careful ó ti yé yín lẹ́yìn so wọn ọ̀dẹ̀ ń gbàgbàkúgbà ilé wọn ọ̀dẹ̀ láwá bá wọn àwọn kọ́ ló ṣe wá yìí ṣe àwọn ló dá wa ní àwọn kọ́ ló yẹ àwọn kọ́ ló ṣe wá níbi o ṣé ti yé so ohun tó bá dẹ̀ wùyàn kí ló dé tẹ̀ tún ẹ má máa delete comment lórí platform mi mọ́ o toró ń bí mi nínú kí ẹ máa delete comment àwọn kọ́ ló ṣe mí ó ti yé yín kọ́lọ́run kó bà wá lọ́wọ́ àwọn amọ̀niṣe ní aṣeni tán bá ní dárò gbogbo wọn náà la máa àwọn méjì péré la dárúkọ sí bídà police àti Lizzy Anjorin ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí máa tún ti dé mo dé pẹ̀lú ẹnu tí ẹ fún mi gbòǹgbòlà gbòǹgbòlà ètò mi tó tìkì bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí náà lórí o bẹ́ẹ̀ ṣe fẹ́ kẹ́nu mi rí lórí sáìsì tẹ́ fẹ́ kéètè mi jẹ́ àtẹnumẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kí mò ń mi lórí ọlọ́run ẹ ṣé bẹ́ẹ̀ sì fẹ́ kí n rí bí mo ṣe tú gbòǹgbòlà gbòǹgbòlà pẹ̀lú ẹran tó pọ̀ lára bẹ́ẹ̀ lè ṣe fẹ́ kó rí o ẹ ṣe gan ni ọlọ́run ìlú Quebec lẹ́fẹ́ kí n wà látọ̀dún tí mo ti dé láti six years ago ọlọ́run ẹ ṣe ẹ̀yin lẹ́mú mi wà ń bí kì í ṣe yàn nígbà tí mo kú ọ̀nà orílẹ̀-èdè nàìjíríà gbogbo ohun tó ṣẹlẹ̀ náà àwọn èèyàn ló ṣe é ṣùgbọ́n wọ́n ní ká máa purọ́ mọ́ yín wọ́n sì máa ń purọ́ mọ́ yín pé ọlọ́run mọ̀ ń pa ìpẹ́ yẹn ni ọlọ́run ẹ ṣe síbẹ̀síbẹ̀ táwọn èèyàn bá jẹ́ lólè tó bá lù ẹ́ fọ́gímọ́ ẹ lórí wọ́n máa sọ fún ẹ wọ́n ní pé ọlọ́run ni o kàṣà máa dúpẹ́ ọlọ́run ẹ̀ máa ṣe o bàbá àrà tó mọ iye ọmọ rẹ̀ tí wọ́n máa ń kúrọ́ mọ́ lójoojúmọ́ tí ò tiẹ̀ fọhùn tí ó sọ̀rọ̀ kábíyèsí rẹ o ọba tí ò sẹ́ni tó dàbí rẹ̀ láyé ọba tí ò sẹ́ni tó ní sùúrù tó ọba tí ò sẹ́ni tó burú tó ọba tí ò sẹ́ni tó lọ́lá tó ọba tí ò sẹ́ni tó mọ̀yàn tó ọba tí ò sẹ́ni tó ní ọgbọ́n tó tó ẹni tó ọba tí ò sí ẹni tí ó mọ tó ní agbára tó láyé àti lọ́run kábíyèsí ọba tí agbára rẹ̀ kò lè ṣe rẹ̀ sílẹ̀ ọba tí òkè expire ẹnìkan nìkan náà la gbọ́ ẹ̀kú rí o ọba tó ti wà káyé tó wà tó ń bẹ nígbà tí ayé wà báyìí ó tún bẹ nígbà tí ayé ó tún máa bẹ nígbà tí ayé kò ní sí mọ́ àríro àlá alápara gíga alápá jábíjábí ẹkùn ọkọ fáráò kìnìún ẹ̀yà júdà <laughs> iná ṣàràṣàrà lójú àwọn ọ̀tá okoribiti lórí àwọn aṣebi àti abanijẹ́ àtàwọn ìka ènìyàn hmm, bàbá tó máa ń ṣe bàbá fáwọn tí wọ́n bá ti pa bàbá wọn sáyé tán pa wọ́n ìyá tó máa tún ọdún tó máa tún ṣe ìyá fáwọn tí ò bá tún ní ìyá ẹni tó máa tún ṣọkọ fún ẹni tí kò ní ọkọ ah, ah ẹbí àwọn tí wọ́n sọ pé wọn ò lẹ́bí àtàrà kábíyèsí o òtítọ́ kan ṣoṣo <laughs> tírọ̀ ò sí lẹ́nu rẹ̀ kábíyèsí elédùnmarè ọba tí ò ṣe bribe ọba tí wọn ò rí láti ra ni mo sì fún ọba tí ò ní godfather tí ò tiẹ̀ ní <laughs> godson tí ò ní goddaughter kò sí nǹkan kan tí ẹ wá ọlọ́run kò sẹ́ńtà lè fi yín wé ọ̀rọ̀ yín lágbára ó sì mú jùdà tó dà ọ lójú méjì lọ kò sí ọmọ wọlé ayé yìí mo wo gbogbo bí tí mo ti rìn dé àti gbogbo ìwé tá a ti kà àti gbogbo ilẹ̀ tá a ti ẹ̀ ti dé àti gbogbo ibi tí a gbé àti gbogbo àwọn èèyàn tá a mọ̀ àti gbogbo àyíká àti gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń sọ nínú ayé yìí àrò pé kò sẹ́ni kankan tó dàbí rẹ̀ o kò sí láéláé kò dẹ̀ lè sí ọlọ́run a fún yín bọ́lá lórúkọ tèmi jẹ́ mọ̀ mí kí n tó dárúkọ ó sì tún lórúkọ tẹ máa ń pè mí ọlọ́run ẹ ṣé ìyìn àti ògo àti orílẹ̀-èdè ọ̀tọ̀ tí ẹ ń pè mí ọmọ mi ènìyàn mímọ́ bẹ́ẹ̀ ni <laughs> ọba tí kì í bá tì tí ò sí ohun tí ò lè ṣe kábíọ́sì elédùnmarè èmi yàn lógo mo ṣe yín lọ́ba bàbá mi bàbá àrà tó mọ iye ọmọ rẹ̀ tó tọ́ ọba tó pọ̀ mí tí ò fẹsẹ̀ mi wọlẹ̀ ohun gbogbo tí ọ̀tá rò pé òun fẹ́ ṣe fún mi láti gbomi lójú lójú mi ó ní má bẹ̀rù má fòyà ó ní èmi ẹ̀yin ni ọlọ́run àdìtú bẹ́ẹ̀ ni ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ọ̀tá máa ṣe nǹkan wá rò pé wọ́n fẹ́ ba ayé ẹ jẹ́ ṣùgbọ́n ó ní má bẹ̀rù sẹ́ ẹ̀ ó lè mí fẹ́ tu ayé rẹ ṣe ni ó ní gbogbo ohun tí ọ̀tá bá ti rò ó ní rere ni wọ́n búburú ni wọ́n rò ó ní ṣùgbọ́n yóò já sí rere ọlọ́run tó fi ọkàn mi balẹ̀ tó ní fọkàn rẹ balẹ̀ nínú mi má bẹ̀rù i'm with you i will support you i will uphold you ọlọ́run ẹ ṣe gan dádì mi olówó orí mi mo yìn ín lógo mo ṣe yín lọ́ba ẹ̀yin nìyí nígbà tí ò séèyàn yín lẹ́wà ń bẹ̀ fún mi ẹ̀yin lẹ́yìn sí dá gbogbo ènìyàn èèyàn wà ọlọ́run tó dá gbogbo ènìyàn tẹ́nikẹ́ni ò dá I know the original father tó mọ gbogbo tó dá gbogbo ènìyàn tẹ́nikẹ́ni ò dá fúnra rẹ̀ tó ṣàkóso gbogbo ènìyàn aláṣẹ tó ju gbogbo aláṣẹ ayé lọ ọlọ́lá tó ju gbogbo ọlọ́lá ayé lọ hmm, kábíyèsí mo dé o mo fẹ́ máa wí lónìí gbẹ́nu mi sọ̀rọ̀ torí pé mo jọ̀wọ́ gbogbo ẹ̀ fún ẹ tìrẹ ni olúwa mo ti fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi yòó tìrẹ ni olúwa tìrẹ lọmọ tó fún mi mo ti fi gbogbo rẹ sílẹ̀ fún ọ o òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni olúwa gbogbo àwọn olólùfẹ́ mi pàápàá àtàwọn tí ọlọ́run tẹ́ fífẹ́ wọn sọ́kùn àyà mi mo ń gbàdúrà lójoojúmọ́ pé tìrẹ ni wọ́n náà insurance tí ò kì í tí ó jẹ́ pé ẹnikẹ́ni ò lè sanwó rẹ̀ <laughs> tí ò dẹ̀ kí inú rẹ ló wà Olúwa ṣe gbogbo rẹ̀ gbogbo wa pátá àtọmọ tẹ fún wa àti gbogbo àwọn olólùfẹ́ wa àti gbogbo àwọn tó wà lábẹ́ òun wa àwọn tó fẹ́ràn wa àwọn tí ò fẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa àwọn tí àánú wa tiẹ̀ ń ṣe ah, àtàwọn tí ò tiẹ̀ tún ṣàánú wa àwọn tí ò tiẹ̀ tún ní feelings mọ́ tí èṣù ti jẹ gbogbo kídìrín tó ti jẹ gbogbo ọkàn wọn tó ti jẹ gbogbo intesta wọn tó ti harvest gbogbo àyà wọn tó ti sọ àyà wọn di kòsòfò tí ò sí nǹkan kan bẹ̀rẹ̀ bí pé ní ọkùn ọ̀tọ̀ ní ọkọ̀ tí ò sí nǹkan kan nínú rẹ̀ mọ́ta ti jẹ tán ọlọ́run mo wá gbàdúrà fún ìṣọ́ránsì o àti ìràpadà ọlọ́run gbàkóso jẹ́ ká gbára sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tí a sọ lónìí jẹ́ ó ní ìtumọ̀ èyí tá a bá dé olúwa dé èyí tá a bá tú olúwa tú olúwa dàpọ̀ mọ́ ohun ẹ̀nà mi dàpọ̀ mọ́ àwọn mi dàpọ̀ mọ́ pílàfọ̀mù yìí dàpọ̀ mọ́ ilé mi dàpọ̀ mọ́ ọmọ mi dàpọ̀ mọ́ gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá àgbáyé àṣẹ tí a bá paláyé lónìí olúwa máa fìdí rẹ̀ múlẹ̀ ní ìlú Canada àti ní káàkiri àgbáyé àti ní ọ̀run olúwa tá a tabatu dé bá wa dé tá a bá tú olúwa bá wa tú ọlọ́run tó dá ayé àti ọ̀run àwọn àsọtẹ́lẹ̀ burúkú tí a sọ sí ìṣẹ̀dá wa láti bí kíbi wá àti bí kíbi tí a sọ orúkọ àti ìṣẹ̀dá wa mọ́ gbogbo àsọtẹ́lẹ̀ ibi náà lórúkọ Jésù la máa pa wọ́n rẹ́ o ọlọ́run ìjọba mi pa gbogbo ẹ̀rẹ́ pátá lórí ìṣẹ̀dá èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àwọn àmì burúkú olúwa parẹ́ gbogbo àwọn ogun tó ń jà àgbáyé báyìí ogun gbèsè ni o lórúkọ jésù gbọ́n tí ẹ sọ̀rọ̀ yín ló wí bẹ́ẹ̀ fún wa ọ̀rọ̀ yín mú ó sì mú ju dàkídà olójú méjì lọ ẹlẹ́gbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún ẹgbẹ̀wá ní apá òsì ojú wa láwùfù retí wa láwùfù gọ̀gùn yóò súnmọ́ ilé wa mo wá sọ bí ọmọ rẹ abíkọ rẹ àti ẹni tí èèyàn tí ẹ ti ń tọ́jú bọ̀ láti kékeré tí ẹnikẹ́ni ò lè gba ògolo rẹ̀ tó jẹ́ ìyìn lẹ́ni gbogbo ògo láti ẹnu mẹ́yìn lẹ́ni gbogbo ọpẹ́ ẹlẹ́ni gbogbo ìyìn ọlọ́run ẹ ṣé ọba tí ò expire ẹni pé ogun gbèsè tí a fi ń jà àwọn èèyàn báyìí olúwa gbogbo ànáìtì gbogbo ẹni tó bá ti gbà ànáìtì náà tó ló ń lọ káàkiri àgbáyé gbogbo ìlú ló ń gba ànáìtì gbèsè gbogbo ìlú àmọ́ tó bá ti gbà ànáìtì olè jíjà tí àṣírí bá tún máa gba ti gbèsè ọlọ́run o gbogbo ànáìtì gbèsè èyí tó ń lọ káàkiri àgbáyé èyí tí wọ́n ń pín ya ojú ilé onílé káàkiri èyí tó ń pín fún gbogbo orílẹ̀-èdè tó ń pín fún àwọn ènìyàn gan individual àwọn anointing yìí lónìí olùwàjò gbẹdànù o lórí èmi àtọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi àtàwọn tó bá gbọ́ mi lórí orílẹ̀-èdè wa ó tó gẹ́lẹ́ o anointing gbèsè o ẹ̀mẹ́lò mo pè ọ́ ẹ̀kan ni anointing gbèsè o ẹ̀mẹ́lò mo pè ó dẹ́lẹ́ẹ̀kejì anointing gbèsè o mo pàṣẹ fún ọ ó yá o bíbélì ló sọ bẹ́ẹ̀ ó náà yà máa pa àwọn àlejò wọ́n fi bẹ̀rẹ̀ gbọ́jọ́ sájáde níbi kọ́lọ́fín wọn ẹ̀yin àlejò gbèsè ó yẹ jáde o mo kọ̀ yín tọmọtọmọ o mo kọ̀ yín tí gbogbo nǹkan mi yín o ó yẹ orílẹ̀-èdè mi náà kọ̀ yín o àwọn tó wà lábẹ́ òun mi ó yẹ kọ gbèsè èmi kọ̀ ọmọ mi kọ̀ àwọn olólùfẹ́ mi kọ̀ àmọ́ ti gbèsè o ẹni tó lọ fẹ́ fi bá mi jà tó lọ máa fi gbèsè sọ mí dáhóró ètò tí ọlọ́run ní fún ayé mi dáradára mà ní o ó yá kó jáde o ó yá kó jáde o mo kọ̀ ọ́ lórúkọ jésù mo sọ pé kẹ́yìn náà kọ̀ èmi náà bá yín kọ́ o gbogbo ẹ̀mí ìgbésí ó yá kó parẹ́ o lórí ìṣẹ̀dá ayé wa ó yá máa parẹ́ o ó yá máa parẹ́ o ó yá máa parẹ́ o bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà jésù olúwa wa àwọn èèyàn kò fẹ́ àdúrà tó bá ti di àkókò àdúrà wọ́n sá lọ wọ́n níta ló ń gbàdúrà ẹ̀yin tẹ́ dúró náà tẹ́ sì gbọ́ tẹ́ wà lábẹ́ omi láti gbọ́ láti gba àdúrà yìí mo gbàdúrà fún yín gbogbo ọfà gbèsè gbogbo ọfà òṣì tó ti ba ayé yín tó ba ayé mi tó ba ilé mi tó ba ayé ọmọ mi tó ba ayé rẹ tó ba ayé ọkọ tó ba iṣẹ́ rẹ tó ba nǹkan ní rẹ tó ba orílẹ̀-èdè rẹ mo gbàdúrà fún ọ pé ọfà náà kó kú kó jáde kúrò níbi tó wà kó sì kú ní orúkọ Jésù a fẹ́ rán padà síbi tó ti wá a fẹ́ kó kú ni kó má lè padà torí tó bá padà wọ́n á rí pé wọ́n ti rán padà bẹ́ẹ̀ ni a fẹ́ kó padà ṣùgbọ́n a fẹ́ kó jáde ṣùgbọ́n kó kú bẹ́ẹ̀ ni kó má mọ̀ pé ó ti kú bẹ́ẹ̀ lórí kò ní í padà ogun ayé mi máa kú kán má mọ̀ pé o ti kú ogun tó jà mí tó jọ ọmọ mi tó jà ògo ó yá o gbogbo ogun náà ẹ máa kú ní jesu Jésù bẹ́ẹ̀ lórí kò ní yí padà Jésù wa àmín. <laughs> yes you are welcome to this platform ẹ ti rí pé ìjọba nàìjíríà la àmì ọlọ́pàá nàìjíríà tá bá ti pé ìjọba ọlọ́pàá nàìjíríà àpè ìjọba nàìjíríà náà nìyẹn ẹ jẹ́ bá wa ṣí ẹ̀ báyìí In Jesus' name we pray. And I open the platform in the name of the Father, and the Son, and the Holy Spirit. Lẹ́yìn tí wàá sọ̀rọ̀ ìtẹ́ni my bá ló máa financially, materially, moral and spiritually ní gbogbo ọ̀nà gbogbo olúwa bá mi fìyà jẹ wọ́n má fìyà jẹ mí má fìyà jẹ ọmọ mi ìyà ọ̀tọ̀ sí mi bẹ́ẹ̀ lórí kò ní í padà Jésù Olúwa wa àmín. Ẹ káàbọ̀ lẹ́ǹkan sí sórí ètò yìí gbogbo ẹni tí yes ẹ ní jẹ gbèsè. Mm ẹ̀yin jẹ gbèsè. kí n tó máa lọ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ bá àwọn ọlọ́pàá nàìjíríà sọ àti Lizzy Anjorin ṣẹ́rí wọ́n máa ń ta àwọn ogun kan tí wọ́n máa fi ń ja àwọn ènìyàn ogun ni o gbèsè ogun ni àìrọ́mọ bí ogun ni àìlówó lọ́wọ́ ogun ni àìrọ́kọfẹ́ ogun ni àìrẹ́ níbo ni láṣìírí ogun ni àìsẹ́gbẹ́ ogun ni ó lè kéèyàn máa jalè kí ogun náà ni ṣẹ́ẹ́dẹ̀ wáyé gbogbo ogun tá à ń sọ yìí àwọn èèyàn ló máa fi ń jà àwọn èèyàn inú èèyàn lè sùn gbé èṣù la máa ń kà á sí lọ́rùn tóun ló máa ń ṣe gbogbo eléyìí so inú èṣù lèèyàn ń gbé gbogbo àwọn èèyàn bí èṣù tí a bẹ̀ tí ayé mi ọlọ́run tó dá èṣù kó ṣe èṣù mọ́ṣẹ́ ní ìlẹ́bọ tí mo fẹ́ mi nítorí mi tẹ̀ lówó tí mo fẹ́ fi gbẹ́bọ fẹ́ṣù èṣù gbà má bínú kò sí kò sí ńlẹ̀ gbogbo àwọn èèyàn tó kàn dàbí èṣù láyé mi ni tó dàbí èṣù láyé àwọn ọmọ mi lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi àti orílẹ̀-èdè wa ọlọ́run tó dá èṣù fúnra rẹ̀ kó bá wa dé èṣù kó bá wa pa èṣù kó bá ba tèṣù jẹ́ lórí ọ̀rọ̀ wa kó kó lọ síbòmí ẹ àwọn tó bá ti appreciate ẹ àwọn tó bá romance ẹ kó bá wọn lọ kó máa bá wọn lọ gbélé àwọn tó bá fún lóúnjẹ bí náà bá ti lóúnjẹ jẹ ló máa ń wù láti gbé gbàtàwọ̀ bá dẹ̀ fún yín lóúnjẹ ẹ kúrò lọ́dọ̀ wa ẹ lọ bá àwọn tó bá ń fún yín lóúnjẹ èṣù o àtàwọn èèyàn burúkú ó yẹ padà sọ́dọ̀ àwọn tó bá ń fún yín lóúnjẹ àwọn oníkẹ́ máa yọ lẹ́nu if you are not a fool you devil you evil people i don't give you damn i don't give you orders i don't give you food you go to places they give you food like if i don't get cool things yeah you get me tired you understand me so demons those people who offer you sacrifice who gave you things go to them and disturb them don't disturb me i'm not your candidate you are welcome to this platform once again so ogun ni gbogbo ogun èèyàn dẹ̀ ló wà nídìí ogun náà ó ti yé bẹ́ẹ̀ don't be carried away o i'm just telling you today Eh, tó bá ti rí pé o kì í sacrifice fún ẹ̀mí èṣù o dẹ̀ kì í fún lẹ́bọ o ń pààyàn o ní ìpààyàn rí ní ìdẹ̀ ń ṣe gbogbo ó ti yé bẹ́ẹ̀ ní ìsọ pé èèyàn mímọ́ pátápátá ni mí o ṣùgbọ́n nípa mímọ́ ti kristi ti sọ mí di mímọ́ mo ti di mímọ́ ní ìṣe gbogbo ẹ̀ mo try láti wà láàyè fún òdodo nìkan ó ti yé yín yẹn gẹ́gẹ́ bí Galatian ti sọ fún wa orí kejì ẹsẹ̀ ogún ó ti yé so mi ìfẹ́yàn kan lóúnjẹ ibi tó bá ti lóúnjẹ jẹ tó wọn ọ̀fà ẹ̀ lóúnjẹ tó wọn fún ẹ ní audience tó ń ṣépè tó ń wípé go there get out of the place and go and meet people who always offer you food over my case go and meet them and destroy them and kill them anybody tó bá ti fún ẹ lóúnjẹ lórí ọ̀rọ̀ mi pé kò disturb mi ẹ̀wọ̀ á tún mi sọ pé ibi tó ń rán ẹ lọ yẹn wọn ò ní fún ẹ lóúnjẹ wọn máa fi ibi pa ẹ́ kú ni níbí báyìí má fi ebi fa èsì kú kò sí nǹkan kan tó lè ṣe gbẹ́gbà lọ́nu ẹ káàbọ̀ lẹ́ǹkan sí ok so we go straight to the point where a máa ma já ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ nǹkankan ṣùgbọ́n ẹ ọlọ́pàá nàìjíríà mo ríṣẹ́ yín o ẹ kú iṣẹ́ takuntakun torí ẹ̀ la ṣe ń ṣe no to killing and terrorism and all those things gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ti wò pé ẹ̀yin náà ẹ ti rí pé kódà kí àwọn ènìyàn kan wà téèyàn bá ti fi àyè gba kí ni wọ́n máa ń pè é àwọn kòkòrò oríṣiríṣi tí a bá ti fàyè gba nǹkan kí nǹkan oríṣiríṣi nǹkan náà ló bá máa wo bẹ̀ ẹ ti wá rí i pé wọ́n ní tí ìyá kékeré bá ti gbéni sọ́lẹ̀ kí àmì ìyá alábàgbé náà sọ́lẹ̀ kéékèèké a máa gorí ẹ̀ ẹ kú iṣẹ́ àwọn ènìyàn tó bá sọ pé kí orílẹ̀-èdè wa kó má bọ́ lọ́wọ́ ẹ̀mí fífi ẹ̀mí ènìyàn sí òfò ẹ jẹ́ bá wa tẹ lọ́fà àti láìkì sí ẹ jọ bó jẹ́ pé ẹ máa sọ fẹ́ni náà pé kó má gbọ́ torí pé nígbà míì táwọn èèyàn bá tẹ lọ́fà àti láìkì wọn they are listening to the <laughs> to the throne of truth ó ti yé bẹ́ẹ̀ yẹn so that they won't be flagging it so you can hear me clearly ó ti yé ẹ kú iṣẹ́ ẹ kú ọmọ ṣe ẹ ṣiṣẹ́ o nísìnyí IGP àti gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ wà náà àtẹ́tẹ́ fẹ́ yé ayé yín rìsíkì ẹ sì ní bàdẹ̀ bọ̀tẹ́ ẹ sì ní good egg gbogbo yín tẹ́ ń tẹ lọ́ọ̀fù àti láìkẹ́ náà ẹ ti fọwọ́ yín tẹ lónìí ẹ̀yin o ẹ ní rí kú ọmọ àwọn tó ti rí wọn ò ní rí mọ́ lágbára ọlọ́run wọn bá tiẹ̀ jọ́ta wọn bá jọ rẹ̀ wà ẹ̀ ní irúkọ ọmọ ìrí fọwọ́ nígbọ́ mọ̀ sí lágbára Èdùmàrè láṣẹ Elédùmarè àtẹ̀mí àti ọmọ wa ò ní dín á dàgbà àwa náà ò ní kú síwájú òbí wa wa tá a bá sì ní òbí ìṣàbẹ̀wò ẹ̀wẹ̀ tòsí ẹ̀yin ọlọ́pàá wa ẹ ṣe gan ni a rí àwọn iṣẹ́ tí ẹ̀ ń ṣe àwọn tó bàjẹ́ nínú yín wọn ò ní pa àwọn èèyàn náà dẹ̀ ló máa ń corrupt àwọn èèyàn àwọn èèyàn ìṣítà ìsọ náà ni ti yé yín but mo wá mo wá fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ Nigeria police IGP wa àti gbogbo Nigeria police ẹ jọ̀ọ́ ṣé ẹ ń bẹ̀rù àwọn celebrity Nigerians ẹ má bínú ẹ̀yin celebrate kì í ṣe gbogbo wọn o kì í ṣe gbogbo wọn o ẹ sà mo notice pé ṣé ẹ ń bẹ̀rù àwọn celebrities Nigeria ni àbí ẹ fẹ́ kí wọ́n máa disgrace wa tí wọ́n bá ti lọ sí lóyìnbó kó máa gbá wọn mú lọ́hùn-ún àwọn ti sá lọ ẹ má sá lọ ẹ má sá lọ ẹ fẹ́ kó máa disgrace wa kó máa ti lọ sí lóyìnbó ẹ mọ̀ pé tó o bá bọ́mọ ẹ̀ wí oníbọ́mọ rẹ wí kó ba lè fún ọ ní ìsinmi tó bá jẹ́ pé gbogbo àwọn èèyàn tó ń lọ sílùú òyìnbó káàkiri náà tó wọ́n máa lọ jalè soríṣiríṣi báyé èèyàn jẹ́ tó bá jẹ́ pé wọ́n ti kọ́ wọn láti lé tó yẹ pé wọ́n mọ̀ pé òfin gan ò dáa tó bá dé lóyìnbó gan tó ti mọ̀ pé à táwọn bá ti ṣe òṣì bí ẹran oníwo àwọn ò ní lédè sí náà wọ́n máa ti reduce stress wa lónìí kò ní pọ̀ tó yìí ṣùgbọ́n kò sígbà tá a bá dáṣọ tá a rí òòrùn sá tá a dẹ̀ nírílẹ̀ fi wọ́ nígbà tó ṣì wáyé náà Hmm, ilẹ̀ ò tí ì ṣú jù ó ti yẹ yín torí pé mo rí pé àwọn celebrity Nigerians like mo pe àkíyèsí ṣé ẹ rí ọmọ tó pè lísì yẹn mi ìkórìíra rẹ o ṣùgbọ́n mo kórìíra rẹ wà búburú ọwọ́ rẹ̀ tí wọn bá sì ti gbé ìwà búburú tí ò sì fẹ́ gbélẹ̀ tí àwọn èèyàn sì tún support ẹ̀ lábẹ́lẹ̀ tó jẹ́ àwọn èèyàn búburú náà ni kí ni èèyàn búburú yóò máa ṣe tí èèyàn ó ní rebuke the devil and he will flee from you ìyẹn mi pé ẹ bá sàtánì wí ní tó bá wà nínú ayé wọn tó ń jẹ́ kó máa da orílẹ̀-èdè rú yóò ṣe kí ni yóò sì sáwọ́ gbó lọ. mo wo ṣáàtì lisi kan ẹ̀yin ìjọba ọlọ́pàá mo sì ń bá sọ̀rọ̀ ní àná bẹ́ẹ̀ náà ló ń lérí fatafatafata gbogbo ẹ̀yin tí ẹ bá sọ wípé ẹ ń ba ẹ ń blackmail ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run mo fẹ́ sọ eléyìí mo fẹ́ dárúkọ àwọn tó jà mí lólè rí ó ti ẹ̀yin mo máa ń fi wọ́n ṣe experiment as like máa sọ̀rọ̀ wọn ẹ torí ọlọ́run ṣé mo sọ fún wọn ṣé gbogbo wọn tí wọ́n jà mí lólè yẹn tẹ́mi bá sọ̀rọ̀ àtàwọn èèyàn tó ń ṣe búburú tó ń sọ ní àwùjọ yẹn ṣé wọ́n blackmail ni torí pé mo rí pé Lizzy Anjorin náà ó ń ṣojú àwọn ènìyàn tí wọn ò fẹ́ kó máa sọ ọ̀rọ̀ tí n tán bá ṣe nígbà mìíràn kẹ̀dẹ̀rẹ́ ọlọ́pàá Nàìjíríà ò ní rí àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí but tẹ́ bá ti expose wọn síta náà by our social media excuse me help us a little. This social media help us a little, and it's helping our country a little. Okay? Because it's, it exposed a lot of trouble that Nigeria have been facing for long. You understand me? And it's helping us to, we have to fight it. When we discover those problems, we have to do what? Fight it. Now, Lizzy was talking yesterday, before I go straight to the Lizzy issue. Lizzy was boasting and saying that, gbogbo yín tí ẹ bá ti ń sọ ọ̀rọ̀ èèyàn yẹn. You now mention K1 má bínú o wọ́n lò jù mí lọ lọ́jọ́ orí o lè bí mi o o dẹ̀ ti tọrọ yẹ́sọ̀ náà lọ́wọ́ mi rí mi ò fẹ́ dàgé bọ̀ tó bá ti fẹ́ kó dàgé wọ́n má máa dárúkọ ẹ wọ́n dárúkọ ẹ orúkọ ẹ ìwọ kọ́ ni wọ́n sọ pé ọ̀dọ̀ ti èmi kọ́ ni Lizzy ò sọ pé èmi dàgé ẹ K1 bọ̀ tó ń sọ pé Kudi o ṣàmì pé ọ̀fìn sẹ́yìn mo sì dárúkọ Kudi bọ́tì tí ó bá ń sọ̀rọ̀ tó bá fẹ́ rí book èèyàn pé ó dárúkọ òun ó analyse òun ó yẹ kó ṣe kí ni kò yẹ kó máa sọ wípé ẹyọ gbogbo yìí tí ẹ bá ti wá ń sọ̀rọ̀ èèyàn yẹn tẹ́ ẹ sọ̀rọ̀ Fathia Balógun tẹ́ ẹ sọ̀rọ̀ Oṣòdì Òkè Oṣòdì Òkè tó jà mí lólè Fathia Balógun sì kò jà mí lólè nígbà míì tí n bá fẹ́ kí àbí tí n bá fẹ́ tí n bá fẹ́ wọ tó bá tẹ̀ gbọ́dọ̀ ìwà fún mi fẹ́ wọ because kò jà mí lólè rí Oṣòdì Òkè ṣe chief gbogbo wọn dẹ̀ ló ń tẹ̀ láti gbé múra báyìí tó àbádẹ́ ìtì respect mi kó ṣe sorry for all the evil they have done they will continue to jẹgbẹ lọ́wọ́ mi wọ́n bá sọ pé wọ́n blackmail but Lizzy Anjorin have committed a lot of crime on this social media ṣé gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ ṣé gbogbo tó ń sọ lórí social media ni wọ́n fi blackmail àwọn èèyàn ó ní wọ́n sọ̀rọ̀ Wàsíù ńkọ́ Kudi Kudi Wàsíù ẹ̀ ẹ̀ kẹ́mi kí lórúkọ ẹ̀ Lizzy do you know Kudi has befriend Wasiu Ayinde before? Is a former girlfriend of Wasiu. is a former girlfriend of Wasiu. And this vaccine will sit down somewhere, and some of you that are causing it problem. And you be saying that, Èṣù ni wọ́n máa, eh, wọ́n ń pa Èṣù. Jésù ni wọ́n máa ń pa. Tí wọ́n bá ti pa Èṣù tipẹ́tipẹ́, tí Jésù Èṣù gan ti wá bọ́ sí ìgboro tó bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn. Jésù gan ò ní wá sáyé. Ó pa Èṣù nu ni láti pa iṣẹ́ Èṣù nu pátápátá torí Èṣù ti kú ti pẹ́. Ó tún wá wá sáyé láti pa gbogbo iṣẹ́ ẹ̀rùn pátápọ̀rọ̀gọ́dọ̀ lára àwọn instrument ti Ọlọ́run tí Jésù dá sáyé láti pa iṣẹ́ ìṣòro náà ni àwa náà wà wọ́n dẹ̀ rán ẹ̀yìn náà láti wá ṣe kí láti láti spread more problem and láti hold more people into into into bondage ó ti yé ẹ̀yin ọlọ́pàá nàìjíríà a ti gbé a lot of things kí ló ṣẹlẹ̀ tó yẹ pé ọdún mo mọ̀ pé bóyá ẹ̀kọ́ kọ̀ mo torí nígbà tí mo béèrè lọ́wọ́ ara mi mo ti béèrè ara lọ́wọ́ ara mi kó tó ti pé mo wá béèrè lọ́wọ́ yín nígboro ayé báyìí ẹ̀yin ọlọ́pàá nàìjíríà wípé ẹ jọ̀ọ́ then when I was asking myself I was talking to myself pé ah, ah Is Nigerian police afraid of celebrities of Nigeria ni? And then they want them to be being arrested in abroad ni? Is it not a taboo? Or how many celebrities have been arrested in, in Nigeria or the overseas abroad, overseas celebrity? How many of them have been arrested in our country? No, but some of them have been arrested having a lot of cases in abroad. Okay? Hmm. I'm not saying that abroad also are not criminals, so I'm just saying that inule ilé la máa ti ń a máa kọ́kọ́ tó bá bọ́mọ wí ó ní bọ́mọ rẹ wí àyà ọmọdé ní ègbè wèrè dì sí ẹgbà sí ni listen now saying that gbogbo àwọn tó bá ti ń sọ̀rọ̀ àwọn celebrity tó fẹ́ gbé wọn ṣubú nínú ayé wọn ò lè rọwọ́ mú torí pé kò easy láti dókè what are they saying àwọn èèyàn tí wọ́n ń sọ tí wọ́n wá ń disvalue tí wọ́n wá ń discredit tó ń discredit yìí if they don't follow them if they don't support them they don't give them money they cannot be somebody. They helping them after putting them up, after helping them. Now they uh, oppose idea, or then they mis misuse and also destroy. one want to destroy one. ìka tó bite one. They bite the finger. Èmi wà nínú ìka tó tó feed àwọn celebrity, and they bite me seriously, and they are now having representative. Why is it that uh, eh, uh, eh, Lisa Anjorin cannot be investigated? And yesterday, you know what she's saying that any of you that is talking we are going to use your children for sacrifice we are going to kill your children that's what Lizzy said that all these people saying if anything happen to my son in Nigeria Lizzy all your children will die I will and me personally I will kill you I will kill your children all your children both in and out okay because you want to turn everybody to evil you believe that you are evil I will tell you also that wickedness the most wicked person I mean the most wicked in this world wide world is God ọlọ́run ló wicked lára wickedness ọlọ́run ni ọlọ́run fún èṣù lára ẹ̀ so anything you want from God he will give it to you and being wicked if you are being wicked continue to be wicked to me to anybody if the person should be wicked to you also you slap me this time around I slap you you beat me I beat you you do wicked to me I curse you I report you to my daddy because everybody have people that ṣẹbẹ́ yìí máa ní àwọn tó máa ń report fún report to our daddy and ó dẹ̀ lè cause problem torí ẹ̀ la ṣe ń sọ fún àwọn ọlọ́pàá Nigeria why is it that celebrating Nigeria they believe that they are bigger than the law of Nigeria why can't they be eh, investigated if you listen want to be talking ẹ má bínú oh I don't suppose to be talking like this when I'm talking to the Nigeria police ẹ má bínú fún voice mi tó wà ẹjọ́ I want to be cool when I'm talking to. But when the way that thing used to haunt me, the way it used to touch me, that's why I raise my voice. Lizzy will be saying that anybody that's talk about the all or the celebrity on social media, they are going to kill their children. He's not talking to me yesterday. He's actually talking to um eh, Kudi. But I know my he's also talking to me. Won't be allowed anybody. Let, let, let Wasiu just do anything gbogbo ọmọ Wàsíù ló máa kú tó bá try nonsense gbogbo ọmọ Wàsíù gbogbo ọmọ MC gbogbo wọn ló máa fi ṣètùtù ayé bẹ́ẹ̀ ni mo sọ fún yín you don't try bullshit and be coming on social media and Nigeria I mean when we have a law we have government and somebody will be coming on social media and bragging that they are going to kill people when they talk when they speak blackmailing okay it's blackmailing a a, a, a, a murder case If somebody you agree that, okay, they blackmail. Did I blackmail Wasiu? Did I black? The question! Did I go on sorrow kind of blackmailing? Don't speak for Wasiu and stop. Listen, Anjorin. Listen, Anjorin. Àwọn ọlọ́pàá mi ò fẹ́ ṣe ìpè but wọ́n sọ fún mi pé tí ọlọ́pàá the spirit of God said to me that wọ́n kọ́kọ́ fẹ́ mú àwọn terrorists sọ́nà then we come back to ẹ̀yìn wèrè gúrùpù kékèké kékèké bẹ́ẹ̀ ni all of you you are you will go down on this tenure or this government all of you all you evil you will go down that's why i'm telling you now it's better for you to repent before you brag and gbogbo yín tẹ̀lé máa rí pé fẹ́ jáde fẹ́ ṣe rally kan láti ba ìgboro jẹ́ láti distract you understand you are not going ẹ̀ nílé jẹ ó ti yẹn mẹ́yẹn <laughs> kàkà kéku má jẹ sèse kàkà kí ọwọ́ ìjọba má ba àwọn ìkà kó má ka ìjọba ní orílẹ̀-èdè nàìjíríà nísìn wọ́n máa fi ṣe àwàdànù ni don't call for what you cannot n tí ọwọ́ yín ò nílé ka ẹ má pè fún mi ò fẹ́ professor nǹkan tí ò dáa. are you getting me? Lizzy will come out and will be bragging that they will kill people. Wọ́n máa pa gbogbo èèyàn ni mò ń bọ̀ o. Lizzy Anjorin ìjọba Nàìjíríà. A gbé nígbà tí a gbé jáde pé Lizzy wọ́n pa èèyàn lábẹ́ iṣẹ́ àti Lizzy. Ta ni Lizzy pa èèyàn náà fún? Ìgbà tẹ́ ẹ̀ ṣe nǹkan kan sí ló ṣe ń brag lójoojúmọ́ pé àwọn máa pa àwọn èèyàn ni o mo ṣe ń béèrè lọ́wọ́ yín pé ṣé wọ́n lágbára jù yín lọ ni àbí ọ̀rọ̀ náà ò dọ́dọ̀ yín àbí kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan abẹ́ place àbí ìjọ ọlọ́pàá nàìjíríà àtàwọn ìjọba nàìjíríà wà nù àwọn tó máa place lisi sórí bẹ̀yẹn àbí lisi wà àbí torí wọ́n ní kọ́ máa sọ̀rọ̀ nípa ìjọba nàìjíríà àbí lisi ń pa èèyàn fún àwọn kan tó wà ní gọ́ọ̀mẹ̀ntì ní kò yé mi tí boldness to be saying that wọ́n máa pa èèyàn ni mo sọ̀rọ̀ lisi ní bíbá tó yẹ pé tòótọ́ la sọ wọ́n fẹ́ me up thank God for God ẹ mọ bá a ṣe ń sọ̀rọ̀ sí gbogbo ọ̀rọ̀ tá a ti sọ iná gbogbo ìyá tá a sọ nígbà tí wọ́n sọ pé wọ́n bọ̀ wá kó ẹrù nílé tí wọ́n rò pé mo máa bẹ̀rù ni àbí àyà máa máa já máa máa sunkún I won't cry and if any pastor gan tó bá wà involved nínú ẹ̀ gan tínú ẹ̀ bá dùn ó máa ikú ìyà ló máa kú ikú ìyà pastor ṣé mo pé pastor mo respect jù nínú ayé yìí yes àwọn èèyàn gidi àwọn èèyàn ọlọ́run tó ń bá pèrè ọmọ torọ́ ọlọ́run àti èyí tó ti gbá mi ọlọ́run náà fi gbá mi ọlọ́run náà dẹ́ mọ̀ òun lọ́lọ́run ṣe dá mi sí ọlọ́run gan náà fi gbá mi ọ̀nà ìgúnde tí èèyàn bá fọlọ́run sí kò sí ẹni tó lè bí láti gbà mú gbogbo ala ní criminal brain mi ò kàn activate tèmi ni kò sí ọlọ́run gan burú ju èṣù lọ a máa ṣe pé èṣù wicked èṣù wicked ta ló dé èṣù ọlọ́run ni náà ó kò fún lára wickedness ẹ̀ pé go and use it but lórí nǹkan tó fún ẹ òun máa pa ibà tiẹ̀ jẹ́ gift tọ́lọ́run fún ẹ̀yẹn tó jẹ́ nǹkan burúkú yẹn ó máa bá tiẹ̀ jẹ́ lórí ẹ̀ torí ẹ̀ mo dúpẹ́ fún ìtọ́lọ́run fún mi torí kò ní bá tèmi jẹ́ lórí ẹ̀ so tó bá dẹ̀ yí ọ̀nà pé èṣù ni ẹ ẹ́ pé wọn wọn kì í pa ìṣùgbọ́n ṣe wọn ò lè pa ìṣùgbọ́n ṣe pa Jésù bóyá ló mọ̀ fúnra ara Ọlọ́run báyìí kò èṣù ò kì í yájú sí sí Jésù kò dẹ̀ kì í yájú sọ́lọ́run kò kì í yájú ibi tó bá ti rí wọn báyìí ó máa sádànù ni àbí kó tètè tẹríba ó ti yé tó bá tí èṣù bá ti rí Ọlọ́run ó máa ń sádànù àbí kó tètè tẹríba so ta wá ní ìwọ ta lá ní ìwọ ìwọ tó máa máa post ọmọ máa sọ pé ìkan ìyálà ìyá yín kan ìfìtí tó bá ṣe burúkú ní tó bá ti lè gbé ni kó o fọwọ́ kàn àwọn èèyàn gan wọ́n yìí ń wo ti nítorí pé gbogbo yín tẹ́ ń bọ̀ sí yẹn tẹ́ rí pẹ́yìn lẹ́nu nàìjíríà nàìjíríà is not created in your presence that land was not created in your presence àwọn tó dá nàìjíríà sílẹ̀ gan tó kọ́kọ́ lọ́nà kọ́dọ̀ lọ tẹ̀dó sílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà gan ṣé ti wọn ò dá nàìjíríà orílẹ̀-èdè yẹn ilẹ̀ yẹn gbogbo wọn ò dá lójú wọn wọn bá ń bẹ̀ ni so stop bragging okay ẹ̀yin nàìjíríà police ẹ jọ ṣé ẹ ń bẹ̀rù àwọn celebrity Nigeria ni wọ́n lọ sí lóyìnbó wọ́n lọ bójú yín jẹ́ lọ́hùn so èmi ń sìn ṣé mo bójú yín jẹ́ ń bí ṣé mo bójú yín jẹ́ wọ́n náà ń bọ̀ wọ́n ní owó mi ò já owó tí owó tán náà fẹ́ gbà lọ́mì yẹn wọ́n ṣe ń mú lẹ́sìn mi tí wọ́n ṣe ń harass mi yẹn náà ọwọ́ lédè ló wà ń bẹ ọwọ́ Nigeria wà ń bẹ ọwọ́ Nigeria people who believe they are in power àti ètò tìlà tó wà ń sìn láti fìyà jẹ mí àti bó ní bá ṣe bá ṣe pé gbáyìí ló ṣe máa pé mo dẹ̀ ti wò ó ṣe rí pé bí mo ṣe ń faradà náà bó ṣe pé gbá wọn kí ni mo fẹ́ ṣe nínú ilé gan ṣe nígbà tí mo wà nàìjíríà iṣẹ́ owó owó mi gangan wọ́n jí lọ́wọ́ mi owó iṣẹ́ tèmi ṣe lóògùn mi wọ́n gbà wọ́n dẹ̀ tún ṣakọ sí àwọn ìjọba tún support wọn wọ́n support mo report fún ọlọ́pàá many times wọn ò ṣe nǹkan kan ṣùgbọ́n kì í ṣe tẹ́nà yín o ṣùgbọ́n ẹtú ti dé báyìí náà kò dẹ̀ sí nǹkan tó kọjá nothing spoil because we are still talking about it wọn ò ṣe nǹkan kan sí òun ló yẹ ká débí tatúndébí wọ́n tún náwó agbára láti lọ káàkiri gbogbo wọn ṣe ń náwó láti lọ sí system others yẹn to destroy other people's system as well they want to be destroying other people's system as well kì í ṣe glory kò ṣe glory ọmọkọ́mọ tó bá náwó wọnú window ní window ọlọ́run jẹ́ bí ọmọ tó máa náwó gba window ní window láti ọmọ ají nǹkan ó borúkọ mi jẹ́ ni ọlọ́run dẹ̀ ń jẹ́ bírú ọmọ bẹ́ẹ̀ so any citizen of Nigeria that is misbehaving both eh, misbehaving both home and abroad they are destroying the system the reputation of Nigeria Lizzy Anjorin of recent ọmọ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n mú yan mọ́nà tí mo sẹ́wọ̀n bá wọn ti set up àmọ̀ pé ló ń jẹ́ Lizzy dẹ̀ pa èèyàn odidi èèyàn kígbe lábẹ́ Lizzy ọlọ́pàá Nàìjíríà ò gbé mo ṣe ń béèrè lọ́wọ́ yín sà ẹ má bínú èyí tí bá ti béèrè question tó bá dàbí pé mo bú àbí tó bá dàbí insult mi ò lè insult yín because when you are doing good I clap for you mo ti jà fún ọlọ́pàá I just tí bá rí kì í ṣe pé gbogbo ọlọ́pàá o ọlọ́pàá tó bá tún ṣe wèrè ọlọ́pàá ń ṣe wèrè àwọn kì í ṣe gbogbo yín o kì í ṣe gbogbo yín kì í gbogbo yín but àlè tó torí pé ẹnìkan tí èèyàn márùn kan tó bá níná lórí ká sọ pé gbogbo wọn níná lórí ni gbogbo wọn no ó mú ṣe bèrè lọ́wọ́ yín sáà pé ẹjọ́ ṣé nàìjíríà police ṣe ń bẹ̀rù àwọn celebrate nàìjíríà ni torí kò yé mi majority of nǹkan tí ní àwọn celebrate burúkú yẹn ti ṣe nílẹ̀ yorùbá wọn ò lè ṣe ní àwọn ní èmi máa ń pè wọn ní àwọn apààyàn agbébọn ni wọn gbogbo nǹkan ni wọn ní tó ń ṣe lísì ti gbébọn rí Dibisi ti gbà mo lè ṣeré ó ti ṣe tó bá ti níyẹn ti lọ tẹ́lẹ̀ sẹ́pẹ́ fẹ́ fi ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n èwo ni àbúrò tó máa wà lórí social media láti máa slap ìjọba nàìjíríà wọ́n gba ilé tí ní ọlọ́pàá o kọ́ máa sọ pé máa pààyàn kan wọ́n blackmail wọn àwọn èèyàn máa jí ọkọ̀ lọ́kọ̀ gbé wọ́n máa dédé gba ọkọ̀ lọ́wọ́ àwọn èèyàn wọ́n gba owó àwọn èèyàn wọ́n gba nǹkan ìní àwọn èèyàn wọ́n wá present Lizzy sórí bẹ̀yẹ ẹjọ́ sàṣẹ ẹ̀rú Lizzy ń ba ìjọba nàìjíríà ni àti ọlọ́pàá nàìjíríà Lizzy àjọ ìsìn náà pé kó pa gbogbo arúgbó mo dẹ̀ ti ní mo gbọ́ tẹ́ ẹ̀ bá ṣe nǹkan kan sí bọ̀tí ètò ṣojú yín kòrókòrò báyìí sìn ó ti yé yín ètò ṣojú yín kòrókòrò bíbú tí a bú ta sọ̀rọ̀ àwọn leaders wa àwọn celebrities ló fà á Wasiu Ayinde sọ wípé mo tún repeat ara mi nígbà yẹn mo tú èmi mo sọ̀rọ̀ ẹ̀ pé kán máa pé aṣáájú sọ pé kán ba àmì pé kán ba gbogbo orílẹ̀-èdè Yorùbá jámínì ilẹ̀ Èkó jẹ́ pé gbogbo táwọn bá ti ṣe pé kinní ni ṣáájúájú lè sọ bẹ́ẹ̀ aṣáájú ò sọ bẹ́ẹ̀ wọ́n kàn fẹ́ bad me àmì àbítíọ̀ wọn jẹ́ ni adẹ̀sọ́gbọ́ ẹ̀ ń bíbà yìí. ó dẹ̀ jà mí lólè tá a bá sọ̀rọ̀ sí i wọ́n mọjú ẹ̀jẹ̀ ni o Wàsíù irú kúdí yẹn tí kúdí bá bu kúdí gan tún sọ̀pọ̀tì ẹ̀ ni torí pé ó ti bá majority of them sùn wàsíù yẹn àti gbogbo àwọn celebrate yẹn ó ní majority of them gan wọ́n mọ̀ tó tọ̀rọ̀ tí mò ń sọ bí wọ́n ṣe lè gbèjà míì wọ́n ní tọ́ bá fẹ́ wá sọ̀rọ̀ má sì mọ́ má orúkọ èèyàn jẹ́ o nísìn àwọn kúdí nígbà tí wọ́n ń tí wọ́n ń blog àwọn kan ní nísìn ó ti dọ̀rọ̀ Lizzy torí pé wọ́n sọ̀rọ̀ Lizzy ó ti di pé wọ́n blackmail kí ni Lizzy ṣe Lizzy tó ní kọ́ pa gba arúgbó sọnù because ó bìlí pé àwọn arúgbó yẹn wọ́n ti gbádùn tó ó kọ àwọn yúùtù wọn èèyàn tó kígbe lábẹ́ òun Lizzy látijọ́ yẹn ọlọ́pàá nàìjíríà máa investigate ọ nàìjíríà pólíìsì ẹ̀ máa investigate ẹ Lizzy máa tún pariwo pé wọ́n máa payàn nínú iṣẹ́ àtúnṣe lánàá bí mo ṣe dé abẹ́ ṣáàtì báyìí gbogbo yìí tẹ̀ dárúkọ àwọn èèyàn ọmọ yìí lẹ́ máa fi ṣòwò tán bá ti bí ìyá anybody le pa anybody gbogbo tí ó ṣe wá sọ fún yín ọmọ àwọn tó máa kú tẹ bá fọwọ́ kan ọmọ mi àbí èmi gangan èmi o àtọwọn ọmọ mi ọmọ méjì mo bí àti grandchild ó ti yẹ yín ẹni bá fọwọ́ kàn wá irú ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ọmọ ẹ̀ máa kú tó bá fọwọ́ ibi kan wá ní o pàbó lòun fẹ́ pa anybody nínú wa gbogbo ẹ̀rọ ọmọ irú ẹ̀dá bẹ́ẹ̀ máa kú ṣó ti yẹn mẹ́rin ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ló máa kú sí kò ní kò ẹ̀wọ̀n ló máa kú sí kì í ṣe rà torí ẹ ẹnu nàìjíríà ṣe mí gan o ẹnu in fact president Bọ́lá Ahmed Tinubu ẹkú sẹ́sà mo kí yín bó tẹ̀ jẹ́ pé mo ní ká má kí yín mọ́ mo kí yín iṣẹ́ gidi ẹkú ọmọ ṣe ẹ ṣe o bọ̀tẹ́ kú ṣe ṣe tán bá ń sọ ní Yorùbá nìyẹn pásítọ̀ ni yín báyìí tó máa gbàdúrà fún wẹ̀rẹ̀ kò gbúdọ̀ díjú ìjọsìn Nàìjíríà àti àwọn gbogbo àwọn tó wà ní Nàìjíríà yẹn kì í ṣe àwọn celebrity nìkan ọ̀dọ́ ilé ìdùnnú àríwọ̀ kì í ṣe gbogbo wọn o wèrè pọ̀ gan so gọ́ọ̀mẹ̀ tó máa gbàdúrà fún wèrè wọn kò ní díjú iṣẹ́ gidi lẹ́ ń ṣe o àwọn èèyàn ò rí nǹkan tẹ̀ ń ṣe ṣùgbọ́n ó yé wa ó ti yé yín ẹ̀yìn tẹ́ bá máa kó àwọn èèyàn torí pé ẹlẹ́wọ̀n ti pọ̀ jù Nàìjíríà ilé wọn tó bá ìyá house arrest lẹ́ máa fi gbogbo wọn mọ́lé ó ti yẹ yín house arrest torí tẹ bá ní kẹ máa kó gbogbo sẹ́wọ̀n ẹ̀wọ̀n lè gbà wọ́n gbogbo owó tẹ bá ní kẹ tún lọ kí nàìjíríà tún lọ máa yá ń sìn àbí tó máa ń rí kán tún lọ máa fi kọ́ ọgbà ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n yẹn tó bá ti wá dàgbà tó kú tán táwọn criminal wọ̀nyí tó bá dàgbà tó ń kú tán ọgbà ẹ̀wọ̀n yẹn máa tún pọ̀ jù ní nàìjíríà so tó bá ti yá ilé wọn àti ilé alẹ́ ṣàmì pé gbogbo majority ló máa ń kọ́lé wọn tó máa ṣe fẹ́ǹsì sínú bíi ilé alágbọ̀n ẹ̀kọ́ máa gba kọ́kọ́rọ́ ọbẹ̀ dání ilẹ̀ máa kọ́ wọn ọlọ́pàá síbẹ̀ house arrest ni àti àwọn gúrùmù tó máa jẹ ẹ máa fún wọn ní house arrest tó bá ti yá torí wọ́n pọ̀ jù wọ́n dẹ̀ ti bí pé ẹ̀wọ̀n wo lẹ fẹ́ gbé wọn sí wọ́n tún máa lọ kó àwọn tó wà lẹ́wọ̀n gbà wọ́n ni house arrest lè máa kí wọn sí tó bá jẹ́ kí ṣe rọ́ o criminal ti pọ̀ jù ní orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà ló ní highest denomination of criminal higher dominate dominate hmm, oh god ẹ má bínú wọ́n ti gbé lọ nàìjíríà ló ní the highest denomination of crime ní ojú mi o bí mo ṣe rí nìyẹn ní the other country tó ń sọ pé bóyá tí Google máa gbé tí àwọn world record máa gbé yẹn bọ̀ lémi o torí mo rí pé àwọn èèyàn ready láti repent there's a lot of country tó ń sọ pé wọ́n ní criminal gan kan ní crime púpọ̀ wọn kì í jáde wá sórí social media pé wọ́n máa pa èèyàn tó máa ti fẹ́ pa èèyàn nẹ́jà kan tó pa ènìyàn wọ́n máa ti announce ẹ̀ nígbà tó máa pa bàbá ọmọ mi Lizzy Anjorin ẹ̀bí ẹ̀ ẹ̀ Àbíkẹ́ ló kọ́kọ́ announce ẹ̀ lẹ́yìn náà Wàsíù ó ní tí òjò bá rọ̀ àwọn ò ní gbà ó nígbà tí wọ́n bá tí bá ti lè sunkún káwọn tó gba kí ni mo ṣe fún torí pé ó jà mí lólè ẹ bèrè náà wá sí ìṣó balẹ̀ mi ṣé irọ́ ni mo pa mọ́ gbogbo nǹkan tí mo sọ because they want to stay they want to continue in that evil in Nigeria and they believe and they talk about government and again government ṣe bẹ́ẹ̀ dẹ̀ ti rí àwọn kí ló dé tí wọ́n fi ní tó tún ṣe ipò mi báyìí ní ìjẹ̀tún mọ̀ ẹ̀yin Nigeria government ṣe bẹ́ẹ̀ dẹ̀ tún ti rí pé gbogbo everybody ti ń jojú ara wọn ẹ jojú àwọn ìka yìí ìka òran tí ẹ sọ fún yín tí wọ́n bá gbé tó bá kàn kí aṣáájú president wa ẹ má bínú sá o tó bá kàn jáde tó bá jáde kó má lọ ọlọ́pàá àbí kó kàn dáadé rìn jáde kó kàn jẹ́ páwọn fúnra wọn ló wa mọ́tò tẹ́ni tí wọ́n bá pàdé èèyàn mẹ́wàá lọ́nà ṣó ti eyín mẹ́yẹn tí ò séyàn lẹ́yìn wọn tí wọn sọ pé òkè o president ló ń lọ kán wá déédéé suggest pé kán déédéé realize pé àwọn nìyẹn nínú àwọn mẹ́wàá tán bá pàdé yẹn bíi mẹ́jọ máa fẹ́ máa fẹ́ sọ wọn lókùúta o kì í ṣe tó pé ìjọba ìlú le o gbogbo ẹ convoy president èèyàn báyìí ni wọ́n pàtẹ́wọ́ fún un tó pé wọ́n jẹ́ president tó pé wọ́n ní power àwọn ọmọ pọtọrọ ti wà wọn a lot of things táwọn èèyàn ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fake pọ̀ ń bẹ̀ gan ṣoṣo eyín mẹ́yìn ní ìgbà tí problem ṣẹlẹ̀ níjọ́ sí wọ̀nyẹn ìgbà yẹn gbogbo lẹ máa mọ̀ nígbà ìpọ́njú la máa ń mọ ọ̀rẹ́ la máa mọ àwọn èèyàn kò ń ṣe ìgbà tí èèyàn bá tún ti dókè tán lèèyàn máa mọ àwọn ọ̀rẹ́ mo wí tèmi ṣá lórí yẹn mi ní sọ̀rọ̀ púpọ̀ ohun tó pọ́n máa sọ̀rọ̀ wọn ní ká má máa sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì but àwọn èèyàn tó wà lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì báyìí tó wà ní tó máa ń ṣèjọba lábẹ́ ìjọba tí Lizzy sọ lánàá pé máa pa èèyàn ọmọ tó sọ̀rọ̀ Lizzy Anjorin of recent tí wọ́n lọ́mọ náà wà ní Libya wọ́n mà ní wọ́n ti mú ọmọ náà sẹ́wọ̀n tán lọ set it up the same thing mà ní ọjọ́ tí mo sọ̀rọ̀ lórí bíbáyìí tí Lizzy dẹ̀ ń bú mi orúkọ oríṣiríṣi ló pè é ó ṣépè fún ọmọ tèmi tèmi gbàdúrà fún ọmọ tiẹ̀ wọ́n fi ìyà jẹ ọmọ tèmi lórí ẹ̀ who are the people doing that supporting Lizzy nílùú Canada ń bí gbogbo ohun tí ọmọ mi bá ṣe nínú school ẹ̀ ń bí ni wọ́n máa ń sọ ní orílẹ̀-èdè Nàìjíríà ládẹ̀ máa rí báyìí ni wọ́n máa give report terrorist ló máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn they are giving money to destroy other people system à ń sọ fún àwọn system tí bí wọn ò fẹ́ gbà but kò sí tó kàn mí mi ò fẹ́ sọ̀rọ̀ nípa sísítẹ̀mù àwọn olóni sísítẹ̀mù wọn tó bá oníkálukú tó bá láìkí bí nàìjíríà sísítẹ̀mù ṣe rí kún àláwọ̀ nàìjíríà kó ba sísítẹ̀mù wọn jẹ́ dàsẹ̀ tí wọ́n nìyẹn kò ń ṣe tèmi mo ti sọ ọ̀rọ̀ kékeré la máa ń sọ fún àbọ̀rọ̀ la máa ń sọ fún ọmọlúwàbí torí ńgbà tí wà gòdò bí ti ń jẹlẹ́gbò báyìí sí àwọn ọlọ́pàá gan mọ ohun tójú wọn ti rí ó ní ọlọ́pàá tó ti aṣíwájú àwọn president àti gbogbo àwọn tó wà ní power house wọn mọ nǹkan tó wọn máa rí for this moment nítorí pé wọ́n fẹ́ fight wọ́n fẹ́ break corruption àti gbogbo problem yẹn they don't want it nobody no criminal want is they are not police friends criminals are no police friends àwọn terror to the kingdom àwọn terrorism wọ́n sọ yẹn they are no friends to the soldier also original soldier tó lè face wọn ogun go kì í soldier So, no see anybody as a criminal that is on the system. If anybody love you, Papa, if we go there and maintain and do good now. Kò ṣe kí wọ́n máa sọ pé wo tẹ́ bá ti sọ̀rọ̀ wa ẹ̀yin náà ti pé wọn torí wọ́n ti sọ pé kí ìjọba Nàìjíríà ńkọ́ wọ́n sọ pé kọ́ máa sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì àwọn náà wà ń sọ pé okay ohun tí celebrate bá ti ṣe wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn celebrate ń jalè lórílẹ̀‐èdè Nàìjíríà ọlọ́pàá òun ṣáwọn ló fi yín sípò ni ṣé ìlú lẹ fẹ́ máa support àbí celebrate ṣé ẹ fẹ́ ṣetán tí ọlọ́pàá bá kò ní post tó fẹ́ ọlọ́pàá nàìjíríà ẹ mú àwọn tó bá ṣe é mú o ẹ má fi ọ̀wọ̀ fún anybody we want Nigeria to be okay wọ́n ti fi òfin báǹdì àwọn èèyàn sí àwọn náà àwọn lísì náà fẹ́ẹ́ fi òbí àwọn criminal nàìjíríà náà sí wọ́n fẹ́ẹ́ fi òfin báǹdì àwọn èèyàn ẹ lè báǹdì àwọn èèyàn kì í ṣe mi á dẹ̀ máa sọ pé kán ò fọ́lọ́ èèyàn onírówó ń bí àwọn criminal máa rówó wọ́n máa jẹ wọ́n máa mu àwọn tí ò bá ṣe criminal crime wọ́n máa ojú á máa pọ́n wọn ṣẹ́fún fẹ́ kí everybody di criminal ní orílẹ̀-èdè nàìjíríà ni àni wọ́n sọ̀rọ̀ mẹ́sì àìgbè wọ́n sọ̀rọ̀ gbádá a máa bú gbogbo múra wọ́n sọ̀rọ̀ kìnní kan wọ́n sọ̀rọ̀ kìnní kan owó mi tó wà lọ́wọ́ ìyá lọ́wọ́ Rónkẹ́ Òṣòdì Òkè owó tí mo ná fún Rónkẹ́ Òṣòdì Òkè nígbà tó wá béèrè fún assistance mi kò lè rí ẹni tà mí lọ́jọ́ orí mi ò kì í ṣẹgbẹ́ ìyá Rónkẹ́ Òṣòdì Òkè in no things bọ̀ tó bá tún rí ẹ̀tàn gbàǹkan tó wá tó wá máa fẹ́ ṣe yẹ wọ́n tó máa bùgá ẹ̀ wọ́n máa sọ pé wọ́n wọ́n lórúkọ ṣé wọn ò mọ̀ mí sìn tí n bá jáde tí mo ta mọ́ra tí n bá fẹ́ lọ ti tí mo fẹ́ lọ ra cat cat ní ti torí ten dollar tó ń gbéṣẹ́ fún mi torí pé mo máa supply mo gbé oúnjẹ káàtì èmi ò róúnjẹ rà sílé o torí mo máa save fún owó lé wọn bí mi rè torí mi jalè mi ìrówó oúnjẹ rà sílé o oúnjẹ káàtì oúnjẹ ológbò tí wọ́n san díẹ̀ wọn bọ́dọ̀ so ẹnìkan pè tó fẹ́ oúnjẹ fọlọ́gbò ẹ̀ oúnjẹ ológbò lẹ́mi mọ̀ pé owó tó yẹn lọ́lọ́gbò kékeré tẹ̀ ń flag mi ẹ má flag mi nà án ẹjọ́ torí ọlọ́run ní ológbò kékeré tí òjò báyìí lọ oúnjẹ ológbò yẹn lánàá wọ́n ní kí n lọ rà á èlé lónìí ó wúwo báyìí ni ó wúwo ju ó fẹ́ wúwo tó àpò ráìsì kò dẹ̀ ju báyìí lọ pínpele ológbò dẹ̀ ló máa jẹ́ tí wọ́n bẹ̀ mí kí n lọ rà lánàá mo mo ń sọ lánàá mo wá wùgbà ah, ṣé tó pé mo ti sẹ́ pé kò sóúnjẹ nínú ilé mi oúnjẹ ológbò ni wọ́n wá gbé fún mi níṣẹ́ catcat tí iṣẹ́ iṣẹ́ kan tí mo gbà láti Amẹ́ríkà iṣẹ́ torí catcat àbí kí ni wọ́n ń jẹ́ tí mo gbà ìjọ tí mo kọ́kọ́ gba iṣẹ́ yẹn kó tó ti pé mo ṣú ẹ̀ lórí bíbà tán bá fún mi pé kí n lọ ra búrẹ́dì méjì fún ẹnìkan nínú ilé wọ́n á fún mi ní thirteen dollar mo ní iṣẹ́ ìdẹ̀ máa rọrùn díẹ̀ o at least kí n tó pa hundred dollar náà màá rìn màá fẹ́ lò tó màá lo epo tó iye màá fẹ́ lo epo tó forty dollar mo wò pé òkè tí n bá mo ìní màá fi owó owó àǹtí ẹ̀ màá fi ṣe twenty dollar màá fi èrè mi ṣe bí forty dollar pé mo sì ń mèkì kankan nísìnyí ẹrù tó máa ní kí lọ mú fifty items hundred items wọ́n fún mi ní lesser money lesser money gbogbo nǹkan ló ń ṣe ọwọ́ àwọn èèyàn rẹ̀ ló wà bẹ́ẹ̀ wọ́n ní ṣe òyìn complain wọ́n á náà máa dì pẹ̀lú ẹni ọwọ́ nàìjíríà náà lẹ́ni àwọn èèyàn lè jà mí lólè ẹ torí ọlọ́run ṣé tí mi bá sọ̀rọ̀ ṣé ẹlẹ́dàá mi ò ní sọ̀rọ̀ ni a máa sọ̀rọ̀ yẹn níjọ́ sí o ó ti sọ̀rọ̀ nígbà tó bá pé ńgbà tí mo ti ń sọ̀rọ̀ kí n tó ti pé mo sọ̀rọ̀ nígbà tí mo ti ń pe attention àwọn Nigerians nígbà yẹn tó bá pé wọ́n ti ṣeéṣe gbogbo wàhálà máa tó ilé ní orílẹ̀-èdè Nàìjíríà gan kò ní tó yìí ànèmí kẹlẹ̀ mo ń ran Nàìjíríà lọ́wọ́ báyìí wọn ò mọ̀ pé mo ń ràn wọ́n lọ́wọ́ lísì máa bá sọ ní social media máa sọ pé mo máa pa èèyàn ó náà máa pa gbogbo àwọn ọmọ èèyàn tó bá ti ń sọ̀rọ̀ wọn ni torí pé ìjọba ti sọ pé kọ́ má sọ̀rọ̀ òun àmì kọ́ má sọ̀rọ̀ wọn èmi kọ́ má búlì lèmi sọ wọ́n ti máa ní kọ́ má sọ̀rọ̀ èmi ní kọ́ má búlì kan gbúdọ̀ búlì anybody president àbí kankan bọ̀ pé kọ́ má sọ̀rọ̀ wọn sọ pé kọ́ má sọ̀rọ̀ ṣebí news nàìjíríà ṣì ń sọ̀rọ̀ àwọn papers ń sọ̀rọ̀ náà wọn ò ní pé kọ́ má sọ̀rọ̀ báwọn èèyàn ṣe ń ṣe nǹkan lórí social media tó ń kàn take ìjọba for granted me too no support it because every country they are moderating their their law kó má bàa dogun everybody má máa take èèyàn for granted but ìyẹn kọ́ là ń sọ ń sìn lísìnà tó ń jáde lánàá ẹni tí wọn bá ti sọ̀rọ̀ èèyàn ní o mọ nǹkan tí Kudi ó máa ń púlé èèyàn o ó ti yẹ yín mẹ́yìn but ó ti wá sí Nàìjíríà mẹ́lẹ́yìn ìgbà yẹn bọ́ lẹ́yìn ìta tó bá ti wá sọ̀rọ̀ wá sí ẹ̀dẹ́ wọn máa bẹ̀rẹ̀ sí pàtó tí wá sọ̀rọ̀ wá sí ẹ̀dẹ́ gbogbo àwọn tó ń búlì gbogbo àwọn celebrate yẹn kò sọ nǹkan kan o ọjọ́ tó bá ti wá sọ̀rọ̀ wá sí báyìí gbàdá máa sọ pé ó ti búlì èèyàn ó máa ṣe kíni kan wọ́n máa pa wọ́n ni wọ́n máa ṣe kíni kan ni i'm online ó sì ń yẹ ọmọ àpamọ́ ni ọmọ àṣekínní kan ni meanwhile irú irú kudi yẹn ó ti fẹ́ rí majority of these ladies they were still ti bá sọ̀rọ̀ tó lè ṣiṣẹ́ tiwọn and when you cannot when you you know what gave some people orders to orders to talk about some people is because of the nonsense èèyàn bá ti ṣe fún wọn rí a lot of them wọn ní bad experience náà pẹ̀lú kéwọ̀n me too i have a bad experience and with all this celebrity i have bad experience ṣé màláìka olè ni mo fẹ́ sọ. So tí n bá rí bí ṣe wà fẹsùn fẹ máa ná tí n bá rí tó bá ṣe kọjá ẹyẹ tí mi wọ́n mọ̀ mí pé mo mi mi ọjà mi ló lè o ṣèkà fún mi wàá tó máa ń sọ pé ó máa gbẹnu gburugburu mo lè fọ́gi mọ lórí Ọlọ́run ló kàn fi mí sókèrè pé kí n wà bí mo ti bí bá lọ bá níbi patí ń gbà yẹn mo máa ń wá kiri pé aago tó wà lọ́wọ́ ẹ̀ tó bá ti dé aago mi lọ́wọ́ àmúni máa já mọ lọ́wọ́ rádò owó mi ni I cannot give you my thing and you get my things by fire by force from me and then you are making fun of me and also bùgá lórí mi tẹ́ tó máa máa dènà gbogbo àwọn crowd wọ́n initiate àwọn ọmọ ọlọ́mọ láti jẹ́ criminal wọ́n initiate àwọn ọmọ ọlọ́mọ láti jẹ́ criminal and then they will be saying that pékinní kan ìjọba ọ̀run di àfagbára wọ̀ ọ́ so criminal kan bá wà ní orílẹ̀-èdè nàìjíríà sọ pé àwọn máa àwọn lè àwọn lè pààyàn gbé òun lèmi náà ṣe jókòó síbi ìbàdàn máa ma ṣe pé olùwà gbogbo àwọn tó ṣe bẹ́ẹ̀ ni màá dẹ̀ máa ṣe pé àni tó bá súnmọ́ ìpè yẹn máa ń ṣiṣẹ́ kò ṣògùn àwọn òde àwọn àwọn àwọn òjà kó ó máa ń ṣiṣẹ́ o. so ẹ̀yin ọlọ́pàá nàìjíríà ọmọ tí ó bú ní sílẹ̀ ẹnujọ́ mẹ́ta búlísì búyàn ọmọ náà bú tiẹ̀ padà ọmọ yẹn ti sọnù o gbàtàn máa rọ́mọ́ sí wọn náà rí ní police station lọ́mọ tó ní ṣọ̀bù wọn nítorí pé wọ́n ní ó fẹ́ lọ san owó mìkan wọ́n set it up Lizzy fẹ́ ṣe the same thing fún mi bíbá Lizzy dẹ̀ ń jalè ó dẹ̀ ń pààyàn lójúkọrọdún kò sí nǹkan kan tó ṣe sí but wọ́n sọ fún mi pé kọ́kọ́ fẹ́ lẹ́lẹ́rọ̀ náà ká tó fàbùfẹ́ nìyẹn wọ́n ní gbogbo wọn náà máa dì pẹ̀lú ní orílẹ̀ nàìjíríà mọ̀ kò yẹ kí n sọ síta the spirit of God told me because I was that get me mad I was in the middle of the night today when I had some vision about this and I was asking myself actually ṣé àwọn ọlọ́pàá nàìjíríà ṣé wọ́n ṣé ẹ̀sẹ̀ ìlú méjì nàìjíríà tó fi jọ ọlọ́pàá nàìjíríà lọ ni ṣé wọ́n ń bẹ̀rù wọn ni and I said they said just leave them kọ́ ìmáa ṣe pé majority of them want to see NIN they are under investigation they don't know that all of them will go down or anybody to what is jẹ́ evil tó dẹ̀ ń ṣe evil nínú wọn will go down they said it But to what ti ń pọ̀ jù náà to ń wá tó to bá yá ń sìn kó tó ń gbóná fẹlifẹli ẹ lọ mo ṣó tó ṣe lánàá o bóyá mo purọ́ o pé to what pé wọ́n máa pa gbogbo àwọn ọmọ èèyàn tó bá ti ń blackmail téèyàn bá blackmail ṣèbí ẹ máa ran sẹ́wọ̀n ni àbí kẹ́ sọ pé kẹ́ sùn ẹ̀ pé ó blackmail yín ṣé ṣé ẹ kí lorúkọ ẹ ṣé pípa ni blackmailing bá dé ni tó bá jẹ́ pé wọ́n ti ẹ̀ blackmail níbo ni wọ́n ti blackmail ọjọ́ tí mo ti sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ sí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ kò máa analyze náà ni pé nǹkan tí wà sí ṣe kò dáa o àbí nǹkan tó ṣe báyìí bọ́ wọn fẹ́ kọ́ mẹ́nu ba ọ̀rọ̀ wọn rárá wọ́n ti gbèjà wọn wọ́n ti gbèjà wà sí ìkọjá ẹni tí wà sí wà bá ti ṣe lórí Facebook wọ́n analyze ẹ̀ Lizzy Anjorin òkèrè ó ti yé bẹ́ẹ̀ yẹn kó bá rò pé bóyá tó pé mo ti sọ̀rọ̀ kúdíńjọ́ ẹ̀ pé lè lọ́kọ ẹ̀ ṣé wà sí òkè ṣolè ni gbogbo àwọn celebrate gbogbo yín ẹ̀ kí ṣolè ni ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ń ṣolè tẹ́jọ́ bàbá àgbàlagbà ẹ̀ tí àwọn tá à ń sọ kì í ṣàwọn ẹ̀yin ṣe kì í ṣe ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ torí millennial olè wọ̀nyí ó ti gbàgbóró kan ṣé wà sí And you tẹ́ máa land grab àti àtúnṣe olè me. You don't want people to talk because they said the uh, eh, Nigerian government said they should not talk about them. Also, Celebrity said they should not talk about them. People, I give them permission to talk about celebrity. But they should not bully people. But whatever you have done, they should analyze it and say it to the whole world. Even when people want to be talking now, they should say, okay, oh, Nigeria government, Nigeria elders, the people of Nigeria, share what this person did to this person. Is he right? Come and fi bẹ́ẹ̀ come and fi kọ́ máa capture wọn kó jẹ́ nípa àwọn kan kọ́ máa fi pé kọ́ pọ́lọ́pàá sọ̀rọ̀ yín so that will not look like a blackmailer to you because you want to be committing crime you don't want people to talk about you. ẹ ti wọ wèrè ni kì í ṣe ẹ̀yin bàbá o kì í ṣe ẹ̀yin màmá àgbàlagbà o àwọn wèrè tá à ń bá wí mọ́ra wọn o àwọn òsínwí àwọn olè jàgùdà pálí they know themselves irú sáyà yẹn náà máa sọ pé òun celebrate Efele náà is a celebrity Lizzy also is a celebrity ẹ̀sìn wọn wọn tilẹ̀ ní ẹ̀yin tó ń wá ní London tó ń wá lamẹ́ríkà ẹ̀yin ò lè ẹ̀yin píkà láti ìlú Turkey ẹ̀yin ló búkú ẹ̀yin jàgùdà pálí bàbá olè you know you so called celebrity we are saying this allow the the what they call it the bloggers i'm not saying people to go after people and be blackmail them but wait secret torí nǹkan tó ń sọ nípa kí lorúkọ gẹ́yẹn gbà wọ́n ló gbọ́kọ́ ibi náà Mercy Aigbe Mercy Aigbe stone when people live in abroad like this they build they suffer you know the lot of problem that the people lot of people go through in abroad is it the cold Is it the time you waste your time to get your paper to for your children to go to school? You nurse those things and you collect those kobo kobo kobo kobo, those penny penny penny. You know you pay a lot of bill and you be able to save little little. And after saving it, if you cannot kill there, you cannot kill them, destroy them. You now snatch their husband. You don't snatch wife most of the time. You go only go for the ladies to steal, to take their paper, to collect money from them, and take the husband from them. You also you thieves. And some majority of you, after some time now, you now support some people, they'll be putting them in power too. When you get to a time, lágbára Ọlọ́run máa máa ṣépè fún ìjọba Nàìjíríà ò gbúdọ̀ gba àwọn celebrity kọ̀ọ̀kan láyè láti contest. Kàn sọ pé àwọn celebrity àwọn tó ti dàgbòrò rí kàn máa contest. They should face their mini their their their gbogbo àwọn tí àjàjà yìí tó bá ti ní reputation láti máa contest. Wàá máa gbọ́, a máa pa ẹni tó bá wá Nàìjíríà, a máa pa ẹni. They be telling people broadly like that they going to kill people. They are stopping you police. They are disgracing you. They are telling you that you are nobody that agbára àti ìdá tí Nàìjíríà fún yín àṣẹ tán fún yín wọ́n lẹ́ẹ̀lẹ́ lọ lórí wọn pa àwọn jù yín that's the meaning. ọmọ tí wọ́n ń wá ní Cairo tí ó sọ̀rọ̀ Lizzy tó bú Lizzy now she's in prison yard because she talk about lisi. is lisi as is lisi no? who is, who is she? Is she not talking about others? I was talking about people who crook me, who stole from me. And this is supported them. He started cursing my child. When I pray for ọmọ ẹ̀, ègbè tí mo ṣẹ́ gbogbo ẹnikẹ́ni tí bá gbàdúrà fún láyé tó wá ṣépè fọmọ tèmi. Ègún ni èpè yẹn máa dà lórí ọmọ gbogbo yín. Tí n bá gbàdúrà fún ìwọ tó wá burúkú fọmọ mi, especially Adébùkọ́lá mi. Èpè ni gbogbo àdúrà tí n bá gbà fún ẹ ló máa jẹ́. Ó máa di jẹjẹrẹ. Ló máa da ìṣàn gbóògùn ló máa di cancer ló máa jẹ tán irú ẹ̀dá bẹ́ẹ̀ látòkè dé sàlẹ̀ wicked souls. wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ gbé ibi tí mo ti sọ̀rọ̀ aṣáájú ní five years ago six years ago when I started blogging Wasiu cause it MC cause it all these boys olórí burúkú boys they cause it because they use aṣáájú name to rob. They use Ashwaju name to destroy the system. And no, it's not even because they, they, they love Ashwaju. It's because they hate him. They want people to hate him. They want to destroy his career and ambition. Ọlọ́pẹ́lọpẹ́ àwa wá tá a sọ̀rọ̀ iná ọjọ́ yẹn. Tá a sọ̀rọ̀ wọn tẹ̀lé máa gbé sókè pé a sọ̀rọ̀ Ashwaju gbà yẹn. Àwa náà pẹ̀lú àwọn tó gba Ashwaju sílẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run mo sọ. Kì í ṣe pé yàtọ̀ sáwọn tó tún gbàdúrà fún wọn ní secretly. I was here on the social media wọn ò fi mí nígbà tí mo sọ pé orúkọ mi nígbà yẹn mo tún lọ fi orúkọ mi Fọláṣadé Tinubu wọn rò bóyá èmi lọmọ wọn ní balọ́jìkú Tinubu wọn àmì ìṣàdé wọn wọn ò mọ̀ pé mi kọ́ later ni mo wá sọ pé èmi kọ́ pé but I love her I love him he has raised a lot of people gbogbo ẹ̀yin tó ń rèsì kan ló fẹ́ bá tiwọn jẹ́ nínú stem you see what I said if you dey rather ọmọ bẹbẹ mi mo kọ́kọ́ nominate aṣíwájú náà mi ò dẹ̀ nominate wọn tó pé kó balẹ̀ nǹkan pé kí orílẹ̀-èdè kára ní àwọn èèyàn ní nàìjíríà tí ìjọba dẹ̀ wà ní sí tó ń sọ pé subsidy náà tó bá sọ pé láti subsidize fún gbogbo orúkọ bẹ́ẹ̀ àwọn pásọ̀ nàìjíríà àtàwọn olówó nàìjíríà náà wọ́n bá like yín gbogbo wọn náà ara nàìjíríà ní gbogbo wọn ti make owó wọn they should help nigeria to the government to socialize and help the citizen so that people can reduce èyí tí wọ́n máa show ni mo see wọ́n máa show rose roy wọ́n máa show gbogbo orí burúkú it's not because that's not what God bible wants from God want from us you know to be your brother's keeper to be your sister's keeper to care for others if the government is falling now they cannot help you if the people rich people in Nigeria they can pay the money to sustain life because a lot of rich people in Nigeria also they have private jet they have a lot of a lot of pastors also they have a lot of private jet they are not paying duty in the airport can they do that in abroad let me tell you one story quickly of recent last year àbó ya wèrè ni bọ́lá wàsíù tó jẹ́ pé ó máa ń pa kádàrá èèyàn ni gbogbo àwọn tí wàsíù bá ti tó bá lo bọ́lá ẹ̀ ó máa ń fẹ́ fi pa kádàrá èèyàn ni bọ́lá wàsíù ní virus spiritual virus and physical one má jẹ́ kí n sọ̀rọ̀ sí o mo pé má jẹ́ kí n sọ̀rọ̀ sí torí pé just leave me o which gbòlàgbòlà tó jẹ́ pé virus spiritual virus and physical virus wà ẹ kó sì lọ́jọ́ we are saying we are saying things are meaningful not rubbish things gbòlà òṣìwò gbòlà tó olóríire ọkùnrin tó bá bá pa o tó bá bá olóríire obìnrin pàdé wàá ṣe dáadáa fún obìnrin yẹn ni wàá jẹ́ tó bá ń sọ wàá jẹ́ kó máa lọ sókè tó tó bá ń ta mọ́tò wàá ní kó bẹ̀rẹ̀ sí ń tarú kó bẹ̀rẹ̀ sí ń tewé àbáyé yín kò ní dáa fún yín ni ọkùnrin mélòó obìnrin mélòó ló pàdé wàásù ló sọ pé orin tó nǹkan yẹn má kàn mọ́ o bẹ̀rẹ̀ sí lọ ta lẹ́sì bẹ̀rẹ̀ sí lọ máa ta ráìsì o kí wọn náà jókòó sẹ́ẹ̀bẹ̀ tí kò máa ṣe é bẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí ń bu ráìsì fún wọn báwo ló ṣe máa Let me quickly tell you this of recent i was when i started doing the uber uber it. kì í ṣe uber gidi gan uber it. that they will give you they will deceive you with eight dollar they will tell you take this trip you get eight dollar you don take the trip after the trip they will just give you three dollar they say the person don't uh, didn't give you money again you know three dollar just imagine you buy how much per litre of the fuel that the things you deliver you understand me wọn máa fojú pọ ìyẹn kọ́ la fẹ́ sọ now i go to a place I was anytime they suffer me, they make me cry. I smile. I don't mean if you call me Munyo. A lot of people who call me personally, know the they will ask you the way I re respond to them because I know if I do good to people and they pay me back with evil, well, àwọn ènìyàn Ọlọ́run alone. Now, mo they débi ṣọ́ọ̀bù kan mi ìfẹ́ dárúkọ ẹ̀. Ẹni Any Tony franchise in ìlú Amẹ́ríkà ló wà. Mo wá dárúkọ ẹni yẹn mo tún wá fi ibẹ̀ mi ì fi wọn mo kàn fẹ́ lọ rí oúnjẹ bẹ́ẹ̀ ni ọmọ mi lòun fẹ́ jẹ oúnjẹ yẹn nígbà yẹn mo dẹ̀ ti google wo àwọn tó ní ẹni tó ní kíní yẹn tó ń ta franchise lára àwọn tó máa ń sọ̀rọ̀ báyìí lórí kíní ṣé ti yẹn mẹ́rin wọ́n dẹ̀ fi pamọ́ fún ìjọba èmi rò pé à ṣe mọ̀ pé ní nàìjíríà ta bá ní nǹkan tó bá ní investment báyìí you be saying it i have this i have this and just you know i now say that you know that person wọ́n wà pẹ̀lú àwọn èèyàn tó yẹ pé wọ́n fẹ́ kí platform mi lọ kó má gbóhùn mi mọ́ just to count me pé ṣe ló dà pé lójú wọn ṣe ni mo expose wọn èmi náà rò pé mo fi ń praise wọn ni ọlọ́run gbọ́ ṣe i thought i was praising Then that okay o àwọn èèyàn ń ṣe dáadáa o and they keep those things low because they know they can have problem from their government what about nigeria that a lot of people rich people in nigeria will be flaunting what they have and they make the money from the system by destroying the economy economy of Nigeria and destroying the mercy or they no personalizing these things for themselves and they still have God to be flaunting it. Uh, do you understand the story now? Those people who owns it, they keep it. Despite they pay tax, yo, they must not show it. They must not even tell you wọ́n they lọ síbi kan tó yẹ Into my tó máa kó sẹ́yìn báyìí igi náà máa kó sẹ́yìn náà máa fi ya fọ́tò. anything. My á kó igi wọ́n máa ní wọ́n fi wọ́n ya ọjà fọ́tò wọ́n dẹ̀ ń ṣe mẹ́rìntì fáwọn èèyàn but Nigeria they take the system everybody take the system for granted ẹ lọ Nigeria mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ instead of you borrowing borrowing borrowing borrowing money in America America do respect I respect them I respect you sao America ha God bless America God bless Canada God bless Nigeria God bless me too. in America ọmọ tínísì lọ bí sí America yẹn she never pay time do you know who pay she have the baby in America the hospital they will get salary I mean they pay the doctors who attended to her who the nurses and the PAB everybody they will pay them and she never pay do you know who are going to settle those bills churches settle bills a lot of foreigners a lot of people who cannot pay in America The churches settle the bill. There's help the economy of the system as well. Nigeria, everybody are wicked, including my pastors. When you talk now, Otologun pastor, Otis or sọ̀rọ̀ pastor, mo ti sin, people are dying. The Lord, you are not just being created for you to just have the money alone and eat it alone and get the tithe and offering alone and personalize it for your palm, you know. The Nigerian government should do something. We are not begging a girl to torture anybody. If people don't understand what they are doing, let them understand. I say it again. In yesterday, I was giving a testimony about America. Today now, anytime we want to, if let me tell you, if I got those some people, all this trouble I'm going through, they will put me, there. some organization that will put me through, the have, they have it here that they care for people. is because I don't mingle with people most of the time and I don't call people. I just believe I can do it, I can work, I'm not a lazy person. You understand me? We have a lot of organization like that. We don't have it in Nigeria. If they want to do Ore for me, Ore, they will do it for the Olowos, the people who are rich as well. In that America, let me tell you, do you understand the example I do now to you? That the money, even when they see all of them going to America to go and deliver baby, they are not paying money. Oh. Churches of America, And those who are rich are the ones sorting the bill at times. You understand me? That, okay, all these bill, all these debts, the American system, the rich people in America, the churches, they settle the bills. The other country going there and their citizens also going there too. You know, you be your brother keeper. When you cannot help your brother, how will you help other people that even come? Everybody in Nigeria are just mean and wicked. And pastor, you see, that's why I, I advertise car. I say, cool, please help me to buy car. The car is just a photo. Google, it's not Google photo. I have it. There was a time, I don't have those car. Oh, if you want to buy, you can send me an errand. I'll go and buy for you. I know about it because no money down for now. Because I don't want to deceive myself. Oh, that picture, I have it. You know how I got those pictures? When Titi, Madam Titi Ebony came to patronize me then, she would tell me to go and go, go and price all the cars new new cars, okay? When I go to the uh, Gabriel and to other company that sell um, Mini Cooper, that is, I think, Volvo, I mean, Volkswagen and um, this Audi, you know, Volkswagen, Audi, they are the same. So they are the one that produce mini, uh, what they call it, Mini Cooper, all those things. She will send me to go all those places to go and be getting the price that she's going to send money to wire money to them and then you give me a token, you know, for me sending me around. You know, she buy from them. Those times she will tell me to take the picture and I will take picture. Not now, during the COVID, you know, I will take the picture. You understand? Because no movement at that time. I take the picture, get the account number of the company and everything, how they can wire money to them. I was doing that she will tell me that she's going to notify me when it but when I do that after sending all the account details after sending all the uh, the pictures after she be speak to them there after me I waste my time you know I even at time I will use my card credit card yeah, some part of those my credit card that is no money there now I will use it that's what the time I got those credit I will use it to swap like this then to pay deposit She said, if you want to send money, we are going to buy. She won't buy anything. Are you getting me? She will not buy anything. And those time, I got those pictures. I travel far. I will travel. I travel around This Quebec, I'll be looking for places where I can Google it, where I can get those car that, you know, I will go. And the woman, that's when I got the pictures. But that's my work. Okay? That's Auto calling me Auto I've been in the car business before I got my baby. My baby, that's more than 20 years now. I mean, my baby is not 20 years, but before kí n tó bí ọmọ mi i will spend nine months before the pregnancy my daughter now nineteen plus uh, nine that's twenty and I've been in the business before the the business i mean before my baby arrived. so more than twenty years A business that you have been doing for more than 20 years and somebody just because they believe that I'm not qualified for some blessing. And I've been in this. And the Lord just make, you know, it's not them that showed me the way. you understand me? And this have been in my daddy's blood. This is kind of business my daddy do also. Yes, when he was alive. Now, wọ́n ní kò tọ́ sí mi láti ṣe nǹkan I'm doing it because a lot of people also they go to the Google house they will tell you we are selling house so it's not that they have the house but if you are ready to patronize okay look for this car for me how much will it cost now but now even when they are sharing money on Facebook they never give me money and I work so much for Nigeria for people where they are sharing the money on social media because I refuse to join the trail. I, re I refuse to join the train. I refuse to join the crowd. I refuse to join whatever those evil they are doing. Nobody gave me money. They refuse to even patronize me. Why? And that person that time, just so suddenly, she never come also to help me. I was happy when she was promising me heaven and earth that I am going to open garage and people were doing like this to me hmm garage kó garage ni and they were telling me be careful o kó má lọ send ọjà sí wọn kó má lọ gbowó mi o torí wọn máa gbowó mi wọn máa dédé yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ i never believe it you understand me people all these wicked people will come to your life after coming to your life you are doing small small they want to come and ruin you and destroy you totally and irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà máa wá sí pé eh, you must not talk about them or you are blackmailing you." I never been against Kudi or anybody talking bad about Wasiu again láti bíi two years ago ìgbà tá a mọ̀ la máa ń sọ yẹn ó ti ní àti fún èèyàn ní chance pé wọ́n máa ní ẹ eh, repent I mean just forgive them you see now they will allow you they, they, if you forgive them they never forgive you they will go after you continuously they are flagging the show now please press love and like so that you can understand kọ́rọ̀ yẹn tí mo sọ kó ló máa break. Lisi Anjorin ọmọ tó sọ̀rọ̀ Lizzy lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n mà ti mú sẹ́wọ̀n ọmọ tó sọ̀rọ̀ Lizzy Anjorin ó wà lẹ́wọ̀n báyìí ní Libya Lizzy Anjorin kẹ̀dẹ̀rẹ́ dẹ̀ sọ̀rọ̀ ọba ó sọ̀rọ̀ ìjòyè ó sọ̀rọ̀ àwa yìí nǹkan tó dẹ̀ ń sọ tá a sọ ń pa kì í ṣe rọ̀ ṣé ń tá sọ ń pa Lizzy ṣé rọ ni irọ́ kọ̀ she confirm it ó dẹ̀ ní òkè ó ti lọ nìyẹn tó bá ti wá lọ nìyẹn tó bá jẹ́ pé ó ti ronúkú àdájọ́ ìmọ̀ máa sọ fáwọn yẹn pé ẹ pààyàn tó bá ti pa anybody pa lè bù pa dem kill dem that is pààyàn pààyàn pààyàn tó ń sọ yẹn yọ̀ọ́ sámi pé kó máa pa àwọn èèyàn kódà ó ń pa nàìjíríà lójú ni ṣé ọmọ ń gbá ṣọṣọ lójú lóde Ọ̀yọ́ ni kí àwọn èèyàn wà kó máa dayé àwọn èèyàn láàmú kó máa ṣe nǹkan burúkú fún orílẹ̀-èdè kó dẹ̀ jẹ́ páwọn náà máa máa sọ pé má bọ̀ wá ẹ má bọ̀ wá o lè wá ni Lizzy o tún wá ń sọ nǹkan kan Lizzy Anjorin I don't want to be I don't want mo fẹ́ kó ríra bíi pé o wà bákan mi ìfẹ́ fún ẹ ní audience púpọ̀ lisi àwọn ọlọ́pàá àti ìjọba Nàìjíríà ta ní ẹjọ́ pẹ̀lú náà lélẹ̀ tó bá ń sọ pé ẹ fẹ́ bínú ni kí lẹ fẹ́ ṣe kí ewúrẹ́ yín bá halẹ̀ kí ló fẹ́ folówó ẹ̀ ṣe tí ọlọ́pàá Nàìjíríà àtàwọn tó ń support ẹ̀ tán bá rí lè fẹ́ jojú yín tí ìjọba Nàìjíríà bá fẹ́ take decision lórí yín wọ́ọ̀kà yín ṣé ẹ lè bá wọn jà ni àtàwọn tó ń support ẹ̀ dánimọ̀ yín kò ní dáa fún má ṣe ṣe pé kò ní dáa fún yín papọ̀ do you think if ìjọba nàìjíríà bá fẹ́ dojú tẹ́ máa máa halẹ̀ you are all, all of you ẹ̀ ń halẹ̀ ní ẹ máa máa brag kọ́ máa bọ̀ wá ṣé ẹ tẹ́ bá rí ak forty seven àbí ní gbogbo òṣìṣẹ́ ṣiṣẹ́ lè dúró ni pẹ̀lú gbogbo oògùn yín ṣe lè dúró àti gbogbo oògùn tẹ́ máa fi ṣàṣẹ́ ẹ lè dúró ni. ọmọ ọlọ́mọ ń sìn wọ́n mu síbẹ̀ yẹn wọ́n ti set it up bí mo ṣe sọ̀rọ̀ lórí social media náà rèé tí wọ́n gbé èèyàn wá àmọ́ ẹni tó rán yàn wá sínú ilé títí dèní MC ló ń dárúkọ ń bí èmi sọ pé lòmíì ni nínú bẹ̀rẹ̀ sí ń wálẹ̀ tó bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ sí ń ṣúra bẹ̀rẹ̀ sí ń bì lórí bẹ̀rẹ̀ sí ń fọ́ wa lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan tẹ́ pé ẹ máa ṣèkà fún yẹn máa ní kó má lè sọ̀rọ̀ because and again the same thing lẹ́fi rọ́ọ̀pù ọlọ́pàá lẹ́yìn lẹ́fi bayọ́ àwọn lẹ́fẹ́ bayọ́ ọlọ́pàá nàìjíríà jẹ́ lẹ́sọ àwọn ọlọ́pàá nàìjíríà lẹ́nu. When people went to the police station, go to police to report. Some of you will call police not to do anything. ọlọ́pàá nàìjíríà ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Lizzy Anjorin àtàwọn celebrity tó bá ti ń commit crime they are not bigger than the law majority gbogbo àwọn nǹkan tẹ́ máa sọ pé wọ́n drag wọ́n drag president wọ́n drag gbogbo people in power they are behind it ẹ ti máa gbọ́ kéèyàn máa jẹ ni kó máa tún fẹ́yàn rí amọ́niṣe ni aṣe ni tán bá ní dárò tí ẹ bá fẹ́ jòṣùká ó máa jòṣùká ó bá dẹ̀ fẹ́ jòṣùkú ó máa jòṣùkú àwọn èèyàn máa halẹ̀ mọ́yàn wọ́n máa bùgá mọ́yàn lórí social media pé wọ́n máa pa àwọn èèyàn ní. pẹ́ni tó bá ti sọ̀rọ̀ wọ́n máa pa ni and because they they wọ́n ti overlook wọn wọn prove wọn for anything that's why wọ́n ṣe ń ní god pé ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ celebrating sin i noticed that some pastors also supported them bí mo ṣe ń sọ̀rọ̀ pastor lọ́lẹ́ nǹkan ọ̀rọ̀ church ọ̀rọ̀ church ní America àti ní Canada gbà tí mo sọ fáwọn èèyàn pé mi ò ní oúnjẹ pé mo máa ń oúnjẹ wọ́n ní ibi tó ti tó oúnjẹ fún àwọn èèyàn tó yẹ pé o ṣiṣẹ́ nígbà yẹn tó wáyé pé o tiẹ̀ tó fẹ́ sanwó díẹ̀ tó ti tó oúnjẹ wọn wọ́n máa fún ẹ ní àdírẹ́sì bẹ̀ ibi tó máa ti fún ẹ lóúnjẹ ọ̀fẹ́ ó wà ní Canada yìí I don't just go gbà tó bá dẹ̀ ti dojú ẹ̀ ṣẹ́ mi ni máa ní kó má wà ní àbí mi ní lọ síbẹ̀ but Nigeria doesn't have it big people are talking about Nigeria economy that is that is not good, good that is not good right now. And people will be showing their Rolls Royce, their money, their private jet that they are not paying duty on. How did the money come? We are not telling you that people cannot make money in their country. A lot of rich people are here in Canada. They are there in America, all over the world. But you know what? Because they know they cannot spend the money alone. Some will even wish it, will, they will will the money, part of the money, when they are about to die, to to to to some cancer patient to motherless home to a lot of people to the country for less privilege to be okay. They give even when they are alive. They give their money. The other time, when the rich man, one of the rich man in America, went to Nigeria, he said a lot of poor people are so much in Nigeria, and they are doing such so, show up like this. That this is, he, he, he look at it like it's a taboo. It doesn't look normal. Please, if I mention America, I respect everybody, sir. Ma. But Nigeria, they will, the thing, the money they make that in unlawfully way, in wrong way, they show it to the government. They show it to oppress also the masses. And also the message that they, they don't and believe, hey, okay, let me just uh, share it to and embrace them. Maybe they are going to give you stocking out of it to eat. They are not going to give you. And a lot of under those money, that a lot of them flaunt, flaunting on the media to the detriment of some innocent people. Some stories tá bá It's not a lie. But you know one thing about Nigeria, they want you to talk about this. Not to talk about this. Don't come to, to, to our side, though. Go and talk about this. Don't talk about this. If you want to fight crime in Nigeria, you both fight left, front, and back, up and down. Everybody will drop whatever things you have done to the system that is harming the system. And a lot of people, when you don't strike, when the government is not striking them, they never count what they are doing as a crime. It looks like normal things to them until they are being paid for it. Our country, we overlook the people who are not showing many things all of our times, who are not getting money many things more than what they want. You know, it's not because of the government alone, because they also think of others. Because a lot of people will need, a lot of people are hungry, and a lot of people will collect the money from innocent people also. They'll make it personal and still be embracing and uh, please, the pastor Sema Binu, but you saw part one in Josie. Anybody that have money, the rich pastors, you are my daddy in the Lord, you are not my biological father ọmọ ẹ̀yà bàbá ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀yọ ọmọ tó bí but in the Lord because we are calling the same Jesus so that people will not believe that I hate Jesus I love Jesus but if you have money help Nigeria also Nigeria are borrowing money up and down and some people are rich thickly rich in Nigeria what are you doing those of you who are rich in Nigeria that you made the money in Nigeria what are you doing to help the system of Nigeria what are you doing for the innocent people to the innocent people please for God's sake And ẹ̀yin ni ọjọ́ ọlọ́pàá nàìjíríà ẹ bá wá nǹkan ṣe sí ìkan nínú wọn ni mo dárúkọ yẹn but a lot of them wọ́n ṣe mányàmáyàmá wọ́n máa ṣe pé ẹ ètò bèbí ìgbà tí wàá sí ba tó bá gbowó ẹ ò gbàgbó lọ ẹ ọkùnrin tí èmi mọ̀ àwọn ọkùnrin tí èmi mọ̀ tí olóríire ọkùnrin mo tún padà sórí yẹn ní pé ọkùnrin to jẹ́ pé tó bá rí i á tún fowó kún fún tí ò bá dẹ̀ ní owó tó fẹ́ fi kún ó fún ẹ á make sure pé ibi tó ti bá ẹ ní jẹ́ kó drop ńbẹ̀ wà á máa lọ sókè ni wọ́n tàwọn olórí burúkú ọkùnrin tó bá ti bá obìnrin níbì kan bí tó ti bá yẹn gan máa tó ń dì mọ́tò ẹ̀ ni olórí burúkú ọkùnrin àwọn tó ní ọdẹ orí tó àwọn òsínwó èèyàn tó yẹ kí obìnrin pé pa wọ́n tí ìbá jẹ́ pé wọ́n sì ní ìyá láyé èyí tí ò bá ti ní ìyá láyé pé pa àwọn obìnrin kan pé pa ẹnìkan wèrè obìnrin kan wá jáde tó ti jalè ọkùnrin ẹ má jẹ́ ń yìí gbogbo etí ẹkùn máa jókòó sí nàìjíríà tẹ máa máa ṣe bí olórí burúkú yẹn tẹ bá lè jagun tí ò bá ń ṣe àwọn olórí orí facebook lẹ ti fẹ́ máa jà ẹ ṣe darapọ̀ mọ́ àwọn ọlọ́pàá kẹsẹ pé fẹ́ jọ yẹn ọlọ́pàá wọn ní kí wọn wá jọ yẹn ọlọ́pàá kan bá lè máa máa wọn terrorists àwọn kó ń pààyàn ṣe lè darapọ̀ mọ́ ẹ máa máa ni àwọn nígbà tó náà fẹ́ lọ sábísà àwọn ọlọ́pàá nàìjíríà àtàwọn sójà ló máa lọ ẹ ní tẹ bá lágbára ẹ lọ báwọn ẹgbẹ́ yín àwọn míì tó wà nínú àwọn olè àwọn olórí burúkú tó ń pa àwọn yẹn àwọn apààyàn àwọn Boko Haram àti àwọn terrorist yẹn wọn ọmọ kékeré bá nìyí mí ẹgbẹ́ ọmọ yẹn ni wọ́n jẹ́ ẹ lọ bá wọn tẹ́ bá ṣe bẹ́ẹ̀ dàgbà ẹ má máa ṣú agbára lórí obìnrin àbí kẹ́ máa ṣú agbára lórí social media kẹ́ máa ṣe bí òsínwó èèyàn kiri kẹ́ wá gbé wèrè kan tí òfin yẹ àti bàbá ẹ̀wọ̀n ní sígboro kó wá máa bẹ̀ sí ń sọ̀rọ̀ kó máa sọ ba orúkọ wa ọmọ ìwọ́gbọ́n tó bá ti ọmọ ẹnìbọ̀ tó bá ti kú sí ọmọ ìgbọ́n máa kú bẹ́ẹ̀ ni ìtọ́ bá wà nílé àtòkò máa kú tó bá jẹ́ tẹ́tì yẹn lè fẹ́ máa fáwọn èèyàn gbogbo yín lẹ lọ́mọ nílùú òyìnbó ayé yín ò ní dáa ni tí àbá lè pààyàn á sọ pé káṣíta ìbọn ba ọmọ yín ó yà wèrè ní kí ló ní kí lọ donate aṣọ tó bá fẹ́ kó o sọ fún mi lórí burúkú awo òjálè owó mi mo fi rà náà o fẹ́ distract mi ni you cannot distract me as you go and donate it see kò kò kò kò há mi náà lórí burúkú ni ẹni lórí burúkú ni ẹni. so ẹ̀yin mélòó la sọ̀rọ̀ yín Nigeria police Nigeria government àwọn àwọn èèyàn mi ò sọ pé kí àwọn Nigeria government kan bá àwọn àwọn pásọ̀ tó lówó jà o tó ní private jet jà ah, àwọn tó wà nínú bíbélì tá a rí wọn yẹn báyìí wọ́n wá ọ̀nà tí gbogbo ìlú wọn fi dẹ̀rọ̀ ni ìyẹn náà fi yé our God men of God men of God tó yẹ pé kára máa ní àwọn èèyàn káwọn kan kan máa kó rosary kiri anyway ṣá ẹgbẹ́ orin yàrá ìgbà tó bá ti náà fẹ́ẹ́ ṣe ráyọ̀ tí gbà yìí wọn àbẹ̀ sí ń da nǹkan bò yín owó ló kàn mí. àwọn ọlọ́pàá àwọn tó wà ní Amẹ́ríkà mi ò mọ̀ ṣá o àwọn pásọ̀ tó wà ń bẹ́ mi ò mọ̀ bóyá wọ́n ń lo escort o torí àwọn pásọ̀ tó máa ń fún wa wúmà kan báyìí wà ń gbà yẹn ó máa wọ tikọ́tọ̀ obìnrin ni wúmà yẹn with low cut ó máa ṣe ó máa kẹ́ low cut ó máa fi bọ́gà sí that's níkà bọ́gà ló máa fi sí that's àwọn bọ́gà kiri yẹn á fi tíṣẹ̀ sí i àwọn ẹni náà gbìnringbìnrin ó ní ṣọ́ọ̀ṣì ó tún máa fi owó sínú àkáǹtì fún wọn àkáǹtì ó máa fi owó ìgbà míì wọn bá ti fẹ́ pín nǹkan school ìgbà míì owó ìgbà míì oúnjẹ náà ń pín fún wọn kò ń ṣe ẹnìkan o every week náà ń pín ìgbà míì twice ìgbà míì wọn máa pín Tuesday and Wednesday and Thursday in the twice in a week náà ń pín oúnjẹ fún àwọn èèyàn tó ń wá láti other country àtàwọn tó wá láti ìlú wọn wọ́n á tún fowó sínú envelope ìgbà kan tí mo dé bí báyìí mi ò mẹ́ni tó máa ń fi owó sínú envelope á wá fi sábẹ́ yàrá mi báyìí ọlọ́run Elédùmarè ń gbọ́ ẹnìkan máa fi owó títí di èmi ó máa fi owó yẹn sí abẹ́ ilẹ̀kùn mi nígbà covid yẹn mi ò mọ̀ bẹ́lòmí náà ṣe sọ fún mi nílé kí ṣe nílé yìí o not this house o ilé ìkẹ́ ilé mi ìtẹ̀ ṣé mo pa owó nínú ilé ìṣá ilé ìgan ó ga o mo tún wù ẹ́ mo tún ẹ wò gan. ilé tí mo gbé yẹn wọ́n máa fi owó sí envelope brown báyìí jọ́kọ̀ bá mi ṣe wọlé ní ọ̀nà ẹni yẹn máa fi owó síbẹ̀ mo tún béèrè lọ́wọ́ ẹ̀ lọ ẹnìkan ó tún sọ pé wọ́n ṣe fi owó sí envelope yẹn tán fún un olówó kan ló kàn máa déédéé wọnú ilé kan ló ti fi envelope sínú àwọn owó ọlọ́run ní ọjọ́ yẹn tí wọ́n fi owó two seventy ni wọ́n kọ́kọ́ fi síbẹ̀ fún mi two seventy dollar ni òmẹ́ni tó fi sí mo wá béèrè pé à mo rí envelope kan wọ́n ní wọ́n ṣe fi sí envelope wọ́n ṣe fi sí àwọn yàrá lọ èyí tó bá ṣe wọ̀ lábẹ́lẹ̀ wọ́n fi síbẹ̀ o ò mẹ́ni tó wọ̀ ó lè jólówó kan ló máa wí pé covid wà báyìí bóyá òun máa kú òun ò mọ̀ ló máa ní kan pé ó ló fi two seventy dollar ó fi sábẹ̀lẹ̀kùn lé mi bó ṣe mo wá nígbà tí mo rí pé ṣẹ́ẹ̀kì ṣe pé wọ́n ṣe mistake mo béèrè lọ́wọ́ kíní wàá mọ̀ ó ṣe ni wọ́n ṣe fi sí gbogbo inú ilé yẹn ráǹdì yẹn wọn ò tó fi síbẹ̀ to put smile on people's face ní Canada tí mo ti ń pariwo ń sìn èèyàn Nàìjíríà ló wà nídìí pé ẹ fara ní òun ló sọ pé kí wọ́n gbé kan kán fara ní àwọn èèyàn Nàìjíríà ó lè la ní káwọn èèyàn Nàìjíríà má jà mọ́ kì í ṣe pé a ní pé kán fara ní anybody ó lè káwọn èèyàn má dẹ̀ kó tiré ta kán dẹ̀ jẹ́ kó lé èdè Nàìjíríà kán jẹ́ káwọn aláìní káwọn náà jẹ́ èèyàn kan breathe let the poor breathe àwọn tó dẹ̀ ní wọ́n lówó ìmẹ̀jọ́jọ́ they make the money from the poor They're now making the poor to be poorer. They are making the money from the system, from the country. They are making our country more poorer to live in debt. How many pastors ló jẹ gbèsè in Nigeria? Me ò gbàdúrà gbèsè fún one. o. Kò sí ilé iṣẹ́ church. Be more ṣe wà ń sìn, you come and pray, come and be praying. If I pray in my house, I just mo ti be gbàdúrà mi bá ṣe When I pray, God answer. But I believe in working also, doing my business, also putting some tó bá jẹ́ pé mo lówó bí ìgbà tí ìgbìyànjú bẹ̀rẹ̀ dì bóyá tó torí yín gan-an tẹ̀ tún ṣe jẹ́ kí n má lówó sí because tó bá jẹ́ pé owó tẹ̀ wà lọ́mí sí wọ́n á ti bẹ̀rẹ̀ sí ra ráìsì fáwọn ibi tó lè dé àwọn tó lówó original wọn ò ní jáde tó bá tẹ́lọ̀ mi ọlọ́run dáríjì mi omi ò gbàdúrà ikú fẹ́ anybody tẹ́lọ̀ mi bá ṣọkú tó bá jáfọ́ tó bá ṣe kò ń jẹ́ mi láàánú ó ti jẹ gbogbo owó nàìjíríà kó gbogbo ẹ̀ bá gbogbo nǹkan jẹ́ fàyè àmì àwọn ọmọ lára gbogbo àwọn ọmọ náà sì wọ́n ti wá di you have to embrace the rich people if you don't embrace them you are you are not going to get anything everybody systematically bara ni everybody systematically bara try to embrace people to get something tó bá tó embrace wọn wọn níjó kọjá àwọn pásítọ̀ kan tó wà sọ pé wọ́n tó máa náwó sí ìlú òyìnbó wọ́n ní kan wọ́n ní kan máa fìyà jẹ níbẹ̀ wọ́n ní because you are speaking ill about them ṣé bí Jésù ṣe pè wá nìyẹn ẹjọ́ sọ́sídì yìí tí àwọn ìjọba ò bá ní owó ṣe àwọn olówó nàìjíríà àtàwọn pastors wa they should help us so that Nigeria can be relieved it's not because of the leaders because of the citizen because of the member of your churches it's because of people àwọn tí ọlọ́run tuntun náà yí sáyé do it not because of the government do it because of God that call us to vote to relieve our people ó ní mo ṣe kọ́kọ́ fi America àti Canada fi ṣe sample nísìnyí báyìí ọjọ́ Thursday Thursday wọn ni kó wá gbóúnjẹ àwọn èèyàn máa kúrò nílùú wọn people are leaving Africa to come to Canada to go to America they will take care of them and then we cannot take care of ourselves in Nigeria in Africa ah uh, wickedness is going too much o oh. not only Nigeria but I don't want to talk about any Africa country apart from my Nigeria kò business ó come in Nigeria but ìkíní yẹn wickedness is too much Getting too much in Africa as a whole ah let us change now. Ah, how the people want to japa, they want to go to abroad. If they have food, they have comfort, small comfort. Do you think they will go? They will, they will put people in prayer that could be praying. Àwọn ọjọ́ táwọn ti ń gbàdúrà sí i tí mo you ìdíwà lọ́wọ́ èèyàn kọ́kọ́ àláwọ̀ èèyàn kan jẹ́ kó patronize mi. Wọ́n ò ní fẹ́ wọn náà fẹ́ wọ́n fẹ́ teach ẹni. We pray for twenty five years, we pray for hundred years, we pray for kìnnìkan kìnnìkan years things that we supposed to release, relieve ourselves. You, when you have money, this one is selling. Patronize the person. That's why people, other country, you know, sọ pé China máa produce more. China at India, àbáwọn àwọn ọ̀nà ló ń gbẹ́ kùtẹ̀kùtò Nigeria. Everybody started destroying things. Please, for God's sake, be merciful. Aláàánú ni Ọlọ́run. Be merciful to your nation. Don't say because eh, you, your, your candidate want to be a president and refuse to be a president. Now make Nigeria difficult then now it's for you to be Bulgarian people and showing that we kukuma get money. How did you get this? Without you and your family, if it's you and your family alone, can you get the money? You get the money in the Nigeria system, and Nigeria system are crying. The citizens of Nigeria are suffering. A lot of things are getting difficult. Sit down together, the rich men and the churches are rich in Nigeria. Their funds are not rich like the pastors. They should come together and make the, relation, the nation, relieve the nation, relieve. I'm making an example as a Canada, as a America also. The pastor at times and the churches, they relieve people. I'm not using them just to drag you, but we are not changing. Asoni Koro, Asoni Gbagba, you are not ready to change. And then some people now, you listen to my You see, eh, kiri kan, eh, nìkan pààyàn, olópa pastor kan lórí Facebook because they drag the pastor on the social media, irọ́ ló pa. Kò sẹ́ni tó pa. Pastor tó lọ ṣe ṣìnà, kò sẹ́ni tó pa after everybody want, want if it is time for them to to cover up their sin they are ready to submit to babaláwo pàápàá so and ẹ̀yin ọlọ́pàá nàìjíríà you know I clap for you today when you said you are because wọn time when èèyàn bá àwọn eléyìí no, you know eléyìí náà ń sìn àwọn tẹ́rọ́rì kí ni wọ́n ṣe ní àdúgbò bí wọ́n ti ń lé wọn tán ti máa lọ attack gbàtàn lọ attack just sir police Nigeria IGP and police on Nigeria police what did they do to them in that uh, eh, just they attack them they chase them away they kill the one they kill them the same thing ni àwọn eléyìí máa ṣe tó máa the same thing Listen. She ń ṣe tó kàn jókòó systematic system làwọn fi ń ṣe tiwọn they will tell you if they born you well come to Nigeria again they will tell you to come to Nigeria because they steal your thing and they still have something they want to steal from you they will tell you come to Nigeria they are chasing people away from the country they are destroying the system ni chase them away to the prison or you they kill them kó jẹ́ kí àwọn orílẹ̀-èdè kó settle destroy them or you send them to prison mo sọ fún yín pé káwọn èèyàn kan kọ́ nàìjíríà kan kọ́ prison sí. sí kò há mi o ṣé ti yẹ yín so ẹni tó bá dẹ̀ ti kì í ṣe first time ti máa wọ̀ ọ́ rí lè so kò há mi and that's the way it is so but gbójú kò ní distress distress distress ọ̀rọ̀ tá à ń sọ kó wọ̀nyí létí. people are wicked they don't want to help anybody say like i'm saying that okay um, i'm not getting this i cannot pay for this tí n bá sọ fún àwọn èèyàn ilé low cost house now táwọn èèyàn máa sọ pé okay your economy and because of your money your income is this and that they will help you with accommodation also Nigeria no níjọ́ tí kinní wá ehm, kí lorúkọ ẹ̀ ọmọ dókàṣẹ tó lọ nàìjíríà lísì sì sọ lánàá pé màtí ké wá síbẹ̀ bó ṣe sọ ni mo sọ yìí o eh, ṣèbó collect ṣé tí ọmọ yẹn tí dókàṣẹ ò bá lọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ eh, Elizabeth Ọbánlá ṣé ó máa mú ọlọ́pàá ò lè mú ló fẹ́ òun ló kàn kọjá yẹ̀ tó lọ síbẹ̀ tí ò bá lọ tẹ́gẹ́ ọlọ́pàá fẹ́ mu you ma count yourself to somebody if you count yourself to be somebody ló ní ẹjọ́ tó pọ̀ bẹ́yìn criminal nìyí náà we don't want that crime again in our system the country doesn't for belongs to you alone and the way you slap people is so much it's okay enough is enough of your bullshit at least you ló wà ń bẹ báyìí and that ìwà dẹ̀ ló one ń bẹ ń sìn why you slapping him when you are committing crime nígbà tó ṣojú wọn kòrókòrò tẹ́ ń commit crime you are slapping him now. ẹjọ́ Nigeria police kan tí mo ní mo fẹ́ sọ fún yín nìyẹn àwọn Nigeria celebrity they are not bigger than the law okay they are not bigger than the law they are not bigger than the law gbogbo nonsense tí wọ́n ṣe yẹn let them know pé wọ́n ò tóbi ju òfin lọ o. Let me put this one please ẹ torí ọlọ́run tẹ bá ti ń comment ẹ máa bá mi comment lọ sábẹ́ kíní mi ẹ jọ ẹ torí ọlọ́run wọn wòye wọlé lé ni wọn máa tó mi ní àwọn òsín wíyàn báyìí wọn dọ this nonsense. ẹ máa bá tẹ bá ti ń comment ẹ máa bá mi like ẹ máa bá mi share ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí jẹ́ kí ẹ jẹ́ ká feel everybody feel pé ìjọba tó wà nílẹ̀ yìí kò ń ṣe ìjọba kìrìkànkìrì kan káwọn èèyàn máa máa ṣe bí. àmọ̀ mm-hmm. pé àmọ̀ pé ọmọdé yìí ó mìsì ní ìlú Libya Lizzy ló máa ń sọ fún mi wà á make sure pé ó máa wá sí nàìjíríà bó ṣe lọ ló ṣe máa bọ̀ ó ní mú kankan lọ sí ní ìlú Canada ọdọ ó ní mú kankan bọ̀ láti ìlú Canada èmi Bọ́lá Fọláṣadé mi ò rẹ́dí owó tí n bá lówó tí mo make owó mi if I make money here in Canada I'm going to use the money to invest in Canada because èyí tí mo make in South Africa níjọ́ kìnìún àná mo invest in Nigeria wọ́n gbàgbọ́ ẹ̀ lọ́wọ́ mi èyí tí mo tún débẹ̀ wọ́n tún lé mi sọ́nà sẹ́yìn pé kí n má lè wà bẹ́ẹ̀ why why i will invest here be anywhere you live that's where, where, where that's where your country is you invest there yeah, and again Canada name is um, Canada service in wọ́n when you make money here you spend it here you invest it here and that's so good what is going to happen if i make money in Canada i will invest it in Canada if it's not because i didn't get my paper on time now that i get my paper economy is bad i cannot sell the house Anytime I go to Nigeria, I can have a place to stay. I will sell the house and buy a house for here for my daughter to be relieved. I eh yo, ní mú kan délé o. Èyí tó mú délé ń kọ́ níjọ́ sí. Èyí tó mú that all of you will sit down in back in Nigeria and you'll be stealing from people in abroad. After stealing from the whites, you are tired and celebrating. Kì í ṣe gbogbo yín o. After stealing from there, and after then, you start stealing from people that are invested, that those people who are live so much in, eh, in America, in America, eh, Canada, that live, that wanted to invest one thing or the other in Nigeria. Wọ́n máa pa wọ́n dànù ni. Wọ́n á dẹ̀ gba That's wickedness. Nigeria police are ti rọ Imagine Ẹ má Nigeria celebrate imagine ẹ bigger than you. Wọ́n they're bigger than you ẹ jojú wọn wọn ò fọwọ́ yín wọ̀nyí ẹnikẹ́ni tó bá fẹ́ràn yín tó dẹ̀ fẹ́ kẹ́ ẹ ní pìsì gan tó fẹ́ kó kúrò bẹ́ẹ̀ kan sọ dáadáa ń pa yín wọn ò ní ṣe burúkú gbà tán bá wà lórí tẹ́nà torí ẹ̀ èmi Bọ́lá Fọláṣadé mojú mi rí tó ẹ rí pé mo sọ lánàá mo ti ń pè pé òkè o ẹni tó fẹ́ wá kẹ́rù nílé o kẹ́tètè wá kó o bó jẹ́ pé máa lọ ọlọ́run níjẹ́ lọ rẹ ní màá sọ wíná máa kí mi níjẹ́ gbèsè mọ́ mi wọ́n máa lẹ̀ ṣe é rántí kó àwọn èèyàn ló wà nídìí ẹ̀ o ṣùgbọ́n màá sọ fún wọn pé lójú yín lójú àwọn ọ̀tá yẹn the Lord will make me again and I will be great because àwọn èèyàn ló ṣèkà wọn ọ̀dẹ̀ tí ì fún mi lówó wọ́n dẹ̀ jà mí lólè ní àwọn olè dẹ̀ ń ga pa ah, ah. Nigeria police àtàwọn tèkó èkó yẹn jà àwọn criminal àti wọ́n ti lòdò ara wọn sékòó ẹ má wọrí you be busted ẹni tó bá sọ pé kó lọ Àbújá ń ṣe ẹyẹ tètè máa lọ Àbújá o Èkó will be busted those of you criminal in Lagos you will be busted. You always expose other people like Igbo. But those of you who are Yorubas that are criminal, you'll be busted. You now believe because Yoruba is the president, you have been doing this so much. Ọmọ nínú la máa rán sínú. Òun ni Ọlọ́run You'll be disappointed. Imagine calling you kó rí yín pé. Hmm. Ní gbogbo nǹkan lọ̀gbọ̀n níbi tó rùn kan o. Ká sọ pé àtún nílẹ̀ ẹkọ́nọ́mì ò tún da dọ́là ń fọ́ọ̀lù lójoojúmọ́. A máa tún wá sọ pé wọ́n tún fight crime. A fight crime tá a ti fight crime tán economy máa wà òkè torí crime tá a fight òun gan ló ń ba economy jẹ́ òun ló ba gbogbo owó tó máa fọ́ gbogbo ẹ̀ máa bàjẹ́ ni ọlọ́run fẹ́ ó expect good thing from us very great action and then we do his own part. so èyí tẹ́lẹ̀ hate mi mi sọ pé mi ìbẹ̀ yìí kẹ́ máa hate mi o because the truth is bitter olóòótọ́ òkùnrin lọ́rẹ̀ o mo ti yẹn yẹn because me at this junction now ẹ̀ náà àwọn èèyàn olóòótọ́ àwọn èèyàn innocent ló ṣe mí àwọn ìkàdẹ̀rẹ́ wọn lójú àánú ṣé ti yẹyí mẹ́rin bọ̀ bẹ́ẹ̀ ṣe lẹ́ níkà tó náà má gbà ìwọ́ lọ́run níkà ju gbogbo yín lọ so ìyẹn bó ṣe jẹ́ à ń lọ báyìí máa padà wá létà ẹni bá ní mádìí ni mi ò ní dé bá o ẹni bá ti lówó pásọ̀ tó bá lówó help Nigeria government tó bá jẹ́ pé wọ́n náà fẹ́ yọ owó iná subsidy nsìn bóyá máa tún help wọn kí náà wà so láti máa san subsidy yẹn àti epo yẹn gan náà àwọn Nigeria pastors tó lówó wọ́n lè parapọ̀ wọ́n sọ pé okay for Nigeria for our citizen for the sake of our citizen you will see that ó máa fa lọ́ọ̀fù bàjẹ́ bàjẹ́ àwọn èèyàn máa tún wà pé pé look at it o muslim muslim ló wà lórí oyè àwọn àwọn àmì ó wà lórí position o wọ́n wà ní parliament o àwọn christian dẹ̀ tún dìde wọ́n tún sọ pé let us support the government you see it will bring ìfẹ́ tẹ́ láyé ló máa mú jáde ṣe bíbélì sọ pé pray for your enemy and love them with all your mind even though if the Nigeria system is your is your enemy pray for them and also support them pay the subsidy help them if you have money we don't want to see any card we are not jealous how can somebody be showing me because I have talked about one pastor like that I don't hate them and I'm no I cannot disrespect them they are not my father but we call them father is that not respecting no a lot of us we dis we disown our biological father, even those of us who don't have father, can't we be calling Heavenly Father, Heavenly Father? But we are calling all of them Father. Still yet, what does the father do, do to their children? Nigeria pastors, all the citizens of Nigeria, they call them father and the member of the churches. They call them daddy, daddy. What did the daddy do to do, do to their children? Kí ni àwọn daddy máa ń ṣe fún students wọn? Excuse me. Hello? What is the father used to do to their children? Kí ni àwọn bàbá máa ń ṣe fún ọmọ wọn? Àwọn bàbá kí ni wọ́n máa ń They provide. when tára bá ní ọmọ ẹ, wàá fara tù. You you support your children. Okay? Ẹ ṣé. Bye bye for now.